DDT. mi sọnù tí àwọn ìyìnbọn òfin mímọ pẹ ọmọ àfihàn pàjá ló mọ. pàjá tí wọn fi lóòrò pẹran kankan táàbù. sọdẹ àìsàgbẹ ló mọdẹ lo àkìsàṣọ gbogbo ọjẹ pápátá tẹ rí pápátá àgbẹ̀ ni wọn pátápátá àgbẹ̀ ni wọn yàrá farmers tí wọn ò ṣe oníbàárà tabalágbé tàbí ẹni tó ń tọrọ tọrọ kọ́bọ̀ lọ́wọ́ èèyàn bá kọ ọ sí àkókò tó mẹ́wàá tó bú tọgbọn ọwọ́ àfta ẹ gbogbo wọn pátápátá ọ̀pọ̀lọpọ̀ ní wọn láńdọ̀dù ni wọn ẹjọ́ rẹ̀ ti kọ ọba pèsè àmì pèsè rere náà rere bẹ́ẹ̀ náà àyíká gbogbo wa so kò sí ọdẹ akúṣẹ̀ mọ́ ó dà pọ̀ wípé bí ìjọba wa wọ́n ń ṣe sí ọdẹ tá a jẹ́ yúsàndọ̀ lọ ìjọba máa ń lò yìí máa ń lò wá gan sáwọn ibì tó bá hard torí tó bá dọ̀rọ̀ àbò lẹ́ ń sọ yìí. ọ̀rọ̀ àbò ni mo sọ̀rọ̀ pa ẹ̀. mo lọ sí ibi ọ̀rọ̀ àbò. mo fẹ́ kẹ́ ẹ sọ kó clear àtúndì àwọn èèyàn. lórí ọ̀rọ̀ àbò. ok. pé ìjọba máa ń yùsùn àmà dọ̀pà. ìbí yẹn náà tẹ́gbẹ́ kaka koko kasi koko kasi koko. ajá ti jáde o ọ ikú kan ìwà làbẹ́gbẹ̀ lọ́rùn kan ọkàn ti wá lọ́rùn o. now ní ti ògùn lákàyé òní mo fẹ́ sọ nǹkan tí mo fẹ́ sọ yìí nígbà tájà dẹ́ pè mí tẹ sọ pé ká máa gbáradì o àṣìṣì wá sọ pé soj ti pe òun ní abakú mo ní àṣìṣì tí mọ̀ tẹ́ soj ti pè ẹ́ tó lóun ti fẹ́ẹ̀ dé ọyẹ́dára jẹ́ ká máa lọ ká lọ bá soj wọn ní rárá pé nígbà táwọn ọ̀tá àjọ ń lọ tán ì tí ì dé òun ló dáa mo wá ní kọ́ lọ pé àwọn táńṣó àti tí wọ́n pé wọ́n ti ń bọ̀ o bí tán ti lọ pè wọ́n tí mo ní kí n jáde òun mo rán ọlọ́pàá olùgbò ata bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni so mo ní à kí ló ṣẹlẹ̀ wọ́n ṣáà ní kí n jókòó sórí pẹ̀lú fúlàní méjì aláàjì ti kọ́kọ́ kọjá pé kí n jókòó sórí máṣíìnì lọ́ọ́bó wọ́n ní wọ́n wá sun ìga wọn so pé nǹkan tán dẹ̀ wéèsì ń bẹ̀ á wọ nǹkan bíi one fifty sí two hundred thousand kí ló dé tí wọ́n san owó mọ́bẹ̀ ni aṣáàdẹ̀ débẹ̀ so ńgbà tá a débẹ̀ èmi náà mo mo rí eléyìí dẹ́ ṣe fọ̀nfọ̀n náà bọ̀dí ò wá ní pé nǹkan tí kì í ṣe ni pé àwọn ò lè arrest anybody wípé àwọn kọ́kọ́ fa iṣẹ́ yẹn lémi ní ọwọ́ pé ibi tí n bá bàdé kí n wá fún wọn ní èsì wọn ní kókè pé kán sì wàhálà pé kán máa wọlé bí mo dẹ̀ ṣe dé abúlé wọn ní kàlájì má tí ì lọ o pé àwọn ọdẹ dà nọ́bánà ti lọ ṣọ́n ò gbẹ́yàn níwọ̀n ò dúró pé wọ́n ń lọ ni ẹ jẹ́ ká lọ wọ́n máa gbé èmi ọ́n ní rárá o pé àwọn ò lọ o bábí kan padà wàá gbé wọn tí mọ́tò yẹn bá ti kún tí ò bá sí ọ̀kadà ọdẹ yìí ọdẹ mo ṣàfọ̀rọ̀ yan bẹ́ẹ̀ aláàjì mo ń dọ̀bálẹ̀ lójú tó péjọ gbé mi bàlájì ṣe gbé mi tó wá já mi sí aláàjì ló gbé mi wá fúnra rẹ̀. bí ti bẹ̀rẹ̀ rèé o nígbà tí eṣinṣin ń jelégbò ẹnìkan ò sọ̀rọ̀ nígbà tí elégbò bá wá pe eṣin ariwo á sọ lálá àwọn ọmọ yorùbá láwọn ò fẹ́ yorùbá láwọn ò gbà wọ́n ló tó gẹ́ ọmọ lẹ́fì níjọ́ wo la ó ṣèyí dànà yorùbá ṣàlàyé pé ó kò yí jẹ́ ti bàbá tọmọ kó má làálà bàbá ń pariwo wọ́n nàìjíríà wọ́n nàìjíríà yorùbá pé ibi èdùmàrè forí wa sọlẹ̀ sí nílẹ̀ yorùbá kájèjì gbogbogbò kẹ́kẹ́ wọ́n mọ̀ ṣẹ̀rù bà ẹ wá gbọ́ mi o àwọn fúlàní wọ̀nyí nígbàkigbà tí wọ́n bá da ẹran jẹ oko ọmọ yorùbá bí yorùbá bá mẹ́jọ sùn gbẹ̀yìngbẹ̀yìn kì í sì dájọ́ òdodo èyí ló sì ń bí àwọn ọdẹ àti àwọn ọmọ yorùbá nínú pé kí ló dé tí àìsídájọ́ òdodo tó wà nílẹ̀ wa kí ló dé tí ìyà ń jẹ ọmọ aládé kí ló dé tá a lè nífọ̀kànbalẹ̀ nílẹ̀ àbínibí ilẹ̀ oòdùà ilẹ̀ baba ńlá baba wa kí ló dé tá à ń ṣọ̀gbìn tí wọ́n ń kẹ́ran jẹko kí ló dé tí wọ́n ń lé wa kúrò lóko bí wọ́n bá ṣe bẹ́ẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lé wa kúrò láwọn abúlé wa láwọn ìgbèríko tí ò sẹ́ni tí yóò dáko mọ́ ṣébi ò pààrọ̀ Yorùbá èyí làwọn àgbẹ̀ tí wọ́n kóra wọn jọ yìí tí wọ́n sì tún jẹ́ ọdẹ tí wọ́n ní àwọn ò ní fààyè gbà kí fúlàní adaranjẹko kó máa jí àwọn lọ́mọ gbé jí àwọn láya gbé kó máa lé àwọn kúrò lórí dúkìá wọn. ẹ gbọ́ kọ́ńbọ́ọ̀kì ọ̀rọ̀ níbí yìí lónìí ẹ ó sì rí gbogbo itú táwọn ọdẹ ń pa nínú igbó. àwọn ọdẹ Yorùbá tí wọ́n jí akíkanjú yìí wọ́n sọ̀rọ̀ sókè. Okay nítorí pé nígbàkigbà tí àwọn fúlàní wọ̀nyí bá jiyàn gbé ní gbangba bí wọ́n jiyàn gbé ní títì bí wọ́n jiyàn gbé ní gboro bí wọ́n jiyàn gbé lábúlé inú igbó kìjikìji ni wọ́n máa ń gbé àwọn èèyàn tí wọ́n jí gbé ni wọ́n máa ń gbé wọn wọ̀ lọ ǹjẹ́ lọ́lọ́pàá lè wọnú igbó yìí bí? àwọn ọdẹ ìbílẹ̀ náà làwọn ọlọ́pàá máa ké sí tí wọ́n jùmọ̀jọ máa ń ṣiṣẹ́ yìí tí wọ́n wọnú igbó kìjikìji lọ àwọn ọdẹ àṣìṣe wọn àṣìṣe agbára wọ́n á lọ sínú igbó kìjikìji láti lọ́ọ́ mú àwọn fúlàní yìí lóòyẹ̀ láti lọ́ọ́ dóòlà ẹ̀mí àwọn ọmọ yorùbá tí wọ́n jí gbé gbẹ̀yìngbẹ́yín kí la máa ń gbọ́ nípa àwọn fúlàní tọ́wọ́ bá bà ṣé wọ́n ń dá wọn sílẹ̀ ni àbí wọ́n fìyà jẹ wọ́n gbogbo ojú lórí gbogbo etí ló ń gbọ́ gbogbo wa la mọ̀ tó ń ṣẹlẹ̀ nígbẹ̀yìngbẹ́yín bọ́wọ́ bàbá fúlàní ajínigbé tó jí àwọn èèyàn wa gbé wọnú igbó lọ ẹ ṣáà farabalẹ̀ o gudugbẹ̀ máa já nínú fídíò yìí a wọnú igbó lọ pẹ̀lú àwọn ọdẹ wọ̀nyí nítorí pé kẹ́ ẹ lè mọ bí ti ń lọ ni o. ìbọn bà kan lẹ́ẹ̀kan ìgbọ́n dà kó olórí kokun ó sá lọ ó gbọ́ ta sá lọ a ń fi wá location àbòmí ìtàn lákúnwẹ̀ kórókóró korokoro ajá tá à ń sọ lẹ́ẹ̀kan rèé o korokoro ọrùn ajá àti bó ṣe ń dún kálukú fi ń dájá mọ́. Yorùbá Gidi TV. níjọba ìbílẹ̀ ọ̀dẹ́dá nípínlẹ̀ Ògùn níbi oṣù mélòó kan sẹ́yìn la mú ìsọfúnni wá fún yín nípa iṣẹ́ takuntakun táwọn ọdẹ ìbílẹ̀ àwọn ọdẹ yorùbá tí wọ́n ń ṣe láti ṣààbò lórí àwùjọ wọn lórí àyíká wọn lórí ilẹ̀ yorùbá wípé ó dòódì bàbá ò ní gbọ́n bẹ̀ kọ́mọ kan kò kò ní sáàyè fún àjèjì gòdògbò kan kó wá lé àwọn ọmọ onílẹ̀ onílùú kúrò nílùú bàbá wọn tàbí kó máa fìyà ìtọ́ jẹ wọ́n nípa báwọn kan tí wọ́n jẹ́ karambà ní ìka èèyàn bí wọ́n ti ń jí ni gbé jí ni pa nílẹ̀ bàbá wa níbí yìí táwọn ọdẹ yìí sì sọ pé ó di dandan tàìdán àwọn ò ní fààyè gbà á kẹ́nikẹ́ni ó máa ṣẹ̀rù bà wá láàárín àwọn ọdẹ yìí ni mo wá wà báyìí tí wọ́n ti jẹ́ ó di mímọ̀ wípé ká tó ṣòòṣà à ń ṣòòṣà níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nílẹ̀ Yorùbá wípé àlàáfíà máa jọba ni àlàáfíà tí ń jọba yìí ló máa ń mú káwọn ọdẹ wò pé ó yá ẹ jẹ́ ká roko ọdẹ ká pẹran tó dáa láti jẹ ṣùgbọ́n díẹ̀ lèmi ò sọ ń bẹ̀ nítorí pé àwọn tí wọ́n jí ọdẹ gangan wọ́n bá wa sọ̀rọ̀ Ọlákúnlé Fásùgbà ló kọ́ mi Àjàdé ń bẹ ń bí alukoro ọdẹ ń bẹ mo kì í yín o mo láyọ̀ láti fi gbogbo ẹ̀yin ọdẹ o ó ṣògùn o. ìgò ẹran o ìgò ẹran ó ṣògùn o ẹran pé àjàbọ̀ ó ṣògùn o ìgò ẹran ó ṣògùn ó ṣògùn rẹ o ẹ afáàjì pàdé o gbogbo àwọn ọmọdé làwọn. kálọ̀ rẹ̀ rẹ o ìta wá ṣe lónìí o ìṣẹ̀ṣẹ̀ kò ń ọmọ inéwu kò ní léwu a máa lọ́ọ́ dá máa bọ́ ọrẹ́ níbi oṣù mélòó kan sẹ́yìn a pe àwọn ọ̀gá wa ní àti iléeṣẹ́ rédíò pé kí wọ́n máa gbé ohun tí ó ń ṣẹlẹ̀ ládùúgbò wa kí wọ́n gbé sí orí afẹ́fẹ́ wọ́n dẹ̀ wà wọ́n gbìyànjú a dẹ̀ rí ipa ẹ̀rọ pé a ò fẹ́ àwọn kọ̀lọ̀wọ̀ sí ní àdúgbò wa èyí tí wọ́n wá tí wọ́n jí ẹnìkan gbé ìgbà yẹn àwọn ọmọdé try wọ́n gbìyànjú àrí ẹni yẹn gbà sílẹ̀ adẹ̀rí mú nínú àwọn olórí kórí èèyàn yẹn so ibẹ̀ tí wọn ò tí ì jàwọ́ náà tán níbi aago mẹ́fà ní àná wọ́n sì lọ ká àwọn kan mọ́ nú oko àwọn fúlàní tí wọ́n ń dá ẹran yẹn ní ìpínlẹ̀ ọ̀dẹ́dá wa náà ń bí báyìí ni so bẹ̀tì adúpẹ́ pé ọlọ́run gbèjà ènìyàn náà jà bó tiẹ̀ ṣe wípé wọ́n fún ní mark àti gbé lọ síbi tú kódà ọ̀rọ̀ yẹn wà lọ́dọ̀ àwọn àmọ̀tẹ́kùn so bẹ̀tì adúpẹ́ pé kò mú ẹ̀mí ẹ̀ dání so àwọn ọdẹ ń gbìyànjú wọ́n ń ṣiṣẹ́ takuntakun bẹ̀tì àwọn abẹ àwọn ìjọba wa pé kí wọ́n gbà wá kí wọ́n rọ̀ wá kí wọ́n jẹ́ kí wọ́n jẹ́ kí àlàáfíà túbọ̀ jọba because tá bá mú kànú wọn náà tá bá fà lé wọn lọ́wọ́ tá a bá dúró tì dáadáa wọ́n máa ń try láti fílẹ̀ ni so àwọn òde fẹ́ yẹn ọwọ́ máa ń kanwọ́ ọwọ́ máa ń kanwọ́ agbára àtàṣẹ tí wọ́n ń lò látòkè so àwọn ọmọdé tàbá ti kóra àjọ báyìí tàbá ti pera wa pé ó yá wájà nìkan la bá ti rí pèsè ònù kan ẹ̀gá dára yín jọ ohun tó ń ṣẹlẹ̀ àdúgbò báyìí la gbọ́ sí a máa pùsì gbogbo a máa wà sọ̀rọ̀ àǹdí inú ìgbẹ́ yẹn dé pé a máa rí wọn mú so adé ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́wọ́n ọba àtàwọn bàbá bàbá tí wọ́n ṣẹ̀wálẹ̀ torí iṣẹ́ ọdẹ yìí wọ́n bí wa sínú ẹni èyí pé wọ́n bí wa sínú ẹ̀ ni so láti kékeré náà lọ́dẹ̀ tí máa náà lẹ́yìn lọ́ti mú àwọ̀ eléyìí ewé báyìí eléyìí ewé tó gbé eléyìí ewé jàgbà tó bá rí báyìí ẹ̀ máa ṣe báyìí ẹ̀ máa ṣe báyìí adẹ́dùgbẹ́ pé ẹ̀ bí wọ́n ṣe lóyún kó rí bẹ́ẹ̀ náà ló ń rí padà àsìkò so wọ́n ṣe wọ́n fi lé wa lọ́wọ́ ni so adẹ́dùgbẹ́ bàbá náà dẹ̀ sì wà níbí irú baálé Arẹ̀gẹ́ wà níbí ológẹmọ gbogbo ọdẹ kéńtà wọ́n wà níbí irúbètè gbogbo ọdẹ àṣewájú pr ogun ọdẹ gbogbo àwọn olóyè jàǹkànjàǹkàn ọ̀tún ọdẹ ìpòròrè kò sí ọdẹ tá fẹ́ ṣe ń lu wa ń bí àtẹ́ǹdì tiwa tí wọ́n fi wá lẹ́sẹ̀ lẹ̀ ní ìgbà kọ̀ọ̀kan rí gbàgbílẹ̀ wà ń bí gbàgbílẹ̀ ọdẹ kéńtà ọ̀nà wà ń bí so ọ̀hún náà sọ ọ̀rọ̀ wọn á dẹ̀ fún wa lórí ìgbàlá díẹ̀ nínú àwọn orin ọdẹ yẹn orúkọ tèmi ni Àjàdẹ Kéńtà Ọláfúyè Ògúnrìndé Àjàdẹ Kéńtà àtilé àtoko ó ṣògùn o. ikú ẹran. ó ṣògùn o. ikú ẹran. bá a gbilẹ̀ ọdẹ kéńtà. bá a gbilẹ̀ ọdẹ kéńtà àtilé àtoko orúkọ tèmi ni alàgbà Isaac Olúwakáyọ̀dé ọmọ Òkèwálé lágbára Ọlọ́run àwọn àjèjì kò ní borí wa níbí ẹ jẹ́ kí wọ́n má ṣe ohun tó wù wọ́n ọlọ́run á mú gbogbo wọn ògùn á dẹ̀ mú wọn ẹ bó ti rùn kọ́ wọn lágbára tó agbára tí àwọn bàbá wa fi fún wa à á lò lórí wọn á dẹ̀ ṣe ogun yẹn nítorí pé kí ni bí èèyàn bá wà ibùgbé tó ń ṣe ló gbọ́dọ̀ dúró ìgbọ̀n tí a bá ti jẹ́ nàìjíríà nìkan ṣoṣo tí ó dàbẹ́ ni pé àwọn á máa wá ìpalára fún àwa fún àlàáfíà tiwọn fún àti jẹun tiwọn oúnjẹ yẹn abọ́ lẹ́nu wọn o. ẹ ò sàmì. àṣẹ aláṣẹ kéńtà gbogbo àṣẹ ẹgbà gbogbo alálẹ̀ kéńtà àti ẹgbà gbogbo ẹgbà pápátá á gba oúnjẹ lẹ́nu wọn. nítorí ìdí tó fi rí bẹ́ẹ̀ ni wípé a ò lọ sókè lọ́hùn la ṣe la wá oúnjẹ o àwa náà ń ṣe gàrí ń bí o à ń ṣe ìlúbọ̀ ń bí o àwọn ohun tá a máa fi jẹ òun làwa ń wá kiri ṣùgbọ́n ìbádẹ́ ti yàtọ̀ sí ẹranko ìgbẹ́ àwọn baba wa mú o ogun a mú o alálẹ̀gbà mú o alálẹ̀kẹta mú o. ó ní báwa bá rè gbẹ́ o a ò mẹ́ràn bọ̀ àwa láwọn rè gbẹ́ táwọn mẹ́ràn bọ̀. ó o ó o ó ṣògùn mo kẹ́yìn bàbá bàbá ẹ̀yin de bí wa iṣẹ́ bí wa sínú kínní kò mú yín o èyí ni wá wa náà bá a ṣe ń lo ọkọ ọdẹ ìyá ni bú ẹnì kan mọ nígbẹ ẹsẹ àìlọ pin lágbájá wa torí ọdẹ ìyá wa ṣe lónìí ní ṣẹlẹ̀ ẹsẹ nìkan wa orúkọ mi ni nípẹ̀lú Bánjí tí mo jẹ́ ọ̀tún ọdẹ ìpòró tìlétoko mo kí gbogbo yín ọdẹ táwa ṣe lónìí inú mi dùn torí àwọn ọdẹ ọdẹ ikọ̀ náà ní gbogbo wa kò sígbà tó pè mí kò sígbà tèmi náà pè wọ́n mo sọ pé mo fẹ́ ṣe ọdẹ ògú ti poro mo ti ń sọ fún gbogbo wọn pé gbogbo wọn ni mo fẹ́ kó tẹ̀lé mi lọ mo dẹ̀ mọ̀ pé gbòrògànẹlẹdì ẹ máa tó kó ìmọ̀ bọ̀ a máa lọ rí a máa bọ̀ rí ẹ̀yin náà tẹ wá wá bí báyìí ṣe lẹ́fi lé ayọ̀ àtàlàbíà lẹ́fi lé sí o ẹ̀ẹ́n délé lọ kó ẹ̀ẹ́n wá padẹ́ sọ̀nà bíi ẹ̀yin bàbá ọdẹ tá à ń lọ yìí bó jẹ́ kó méjì bí mẹ́ta la máa wo iṣẹ́ inú wa máa dùn àṣẹ bẹ́ẹ̀ máa rí o àṣẹ àṣẹ dìgbò bá wa yóò sì wọlú àwa. àmín alukoro fẹ́ ṣàlàyé àwọn kankan. ó ṣògùn o ìbò ẹran ó ṣògùn ìbò ẹran ó tún wá ṣògùn àrè. ọ̀rọ̀ àkọlù yàtọ̀ ẹ̀sùn bí. gbogbo ọmọdé ọlọ́kadà fẹ́ kọjá ni. a àjípàdé agbọ́rọ̀ náà lágbọ̀rọ̀ ògùn lákàáyé inú ògùn ò wa ẹran làwa máa pa a ní pààyàn a ní ṣìta agbọ́rọ̀ lọ nínú ọdún tuntun tá a wà yìí ẹ hàn ní torí wa ránṣẹ́ lọ paraba hàn ní sọ pé tó ajáde máa bọ̀ ó tún ti ṣẹlẹ̀ èè ní ṣẹlẹ̀ láti gé àkókò wa kúrú kí olóògẹmọ kan tó bá wa ṣó nǹkan tó parí gbogbo ẹ mo fẹ́ kí àwọn akọ̀ròyìn wa kán sáré béèrè àwọn ìbéèrè bíi méjì mẹ́ta tán bá fẹ́ bi wá ká dáhùn ẹ papọ̀ kí lóògẹmọ lè fi òtélé gbogbo ẹ̀ torí àsìkò wa. ok ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí látòrí ọ̀rọ̀ ààbò wa torí pé àwọn ọdẹ níbí yìí ti ṣiṣẹ́ àmì tó jẹ́ kí n máa sọ pé n tí mo rí táwọn ọdẹ yìí ṣe wú mi lórí lórí ọ̀rọ̀ ààbò nígbà táwọn fúlàní tí wọ́n ń yọ ìjọba àbílẹ̀ yìí lẹ́nu lójoojúmọ́ kó tiẹ̀ tó di wípé ìṣẹ̀lẹ̀ tó báyàn lọ́kàn jẹ́ kan ṣẹlẹ̀ tí àwọn fúlàní yẹn tí wọ́n pa ìkan nínú wọn ẹnìkan ló pa ńgbà yẹn. ẹ wọ́n pa ìkan lẹ́yìn ìgbà tí wọ́n wá tọwọ́ ba àwọn bíi méjì lára àwọn fúlàní yẹn gbà yẹn wọ́n á pa ọdẹ kan ó dùn mí gan àwa nígbà yẹn láti tún béèrè àwọn ìbéèrè ìjà pọ̀ tẹ̀ ń kojú gẹ́gẹ́ bí ọdẹ ìbílẹ̀ tí ń ṣààbò lórí àdúgbò yín ṣé ẹ nírànlọ́wọ́ kan tẹ́ ẹ fẹ́ káwọn bọ̀rọ̀ kẹ́ni láwùjọ ṣe fún yín lórí àwọn ìpèníjà kí ni àwọn ìpèníjà yẹn ìrànlọ́wọ́ lẹ fẹ́ lórí ẹ̀ ìyẹn bẹ́ẹ̀. ẹ ṣe gẹ́gẹ́ bí lẹ́ẹ̀kan sí orúkọ mi ní Àjàyí Samuel mo jẹ́ alukoro ọdẹ ìjọba ìbílẹ̀ Ọdẹdá ìpèníjà ta ni ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ táwọn ẹni ibì yìí tí wọ́n bá ti dé àkọ́kọ́ nǹkan tó ń gbé dání a ní oore ọ̀fẹ́ láti gbé ṣùgbọ́n ṣá a dúpẹ́ pé bíi kíni bí ìbọn tó ń gbé dání ni o mm-hmm. ak forty seven ni o. kí ló kọ bọ́tà yìí gbé yìí ak kí ah, lélẹ̀. tí ń gbé ba rẹ̀ ṣakabula lásán lè lé yìí. ṣakabula eléyìí kẹrin ṣakabula kárọ̀ ètùsí káàkiri eléyìí ní bá rẹ̀ èyí tá wà láǹfààní láti gbére eléyìí tá a dẹ̀ gbé náà rèé nǹkan tá a fi ń yìn ó lágbára láti rí ó jẹ́ ìpèníjà ńlá gidi. ṣé ọ̀tá ẹ̀ lẹ́nu sọ àbí. ó bí mo ṣe wà yìí bí mo ṣe wà yìí mi ní àǹfààní láti mú ju méjì dání lọ. péré ẹyọ méjì mi ní àǹfààní láti mú ẹjá wò bẹ́ẹ̀ ni ó rè wọ́n rè ẹ ti rí tó bá mi láǹfààní láti pé mo lọ sọ́dẹ o wọn gbúdọ̀ gbà ju méjì lọ́wọ́ mi ṣùgbọ́n ṣá àǹfààní kan wá wà àwa tá a bá ní license a lè mú hundred ẹ̀ okay dání bàbá ti ní license alẹ́tọ̀ láti mú hundred dání tí a fẹ́ dẹ̀gbẹ̀ o alẹ́tọ̀ láti mú so ìyẹn jẹ́ lára nǹkan tí àwọn. ẹni lò torí pé a bá retí pé kíjọba ó fàyè sílẹ̀ fún kẹ́ wọ́n lo ìbọn ak forty seven bí ìgbà pa bá yín gbàdo sẹ́yìn ìgbà ni. bẹ́ẹ̀ni àti pé wọn tiẹ̀ lè fàyè ẹ lẹ torí kò sí fẹ́ràn kò sí fẹ́ràn èèyàn ló wà fún èèyàn ló wà fún bẹ́ẹ̀ olè tí kò kun ló wà fún àwọn ìka ẹ̀dá ló wà fún so kò sí fún ẹran yìí tó wà fún ẹran òun lélẹ̀ òun là ń gbé. lẹ̀ ń lò tó bá ti di pé wọ́n ní wọ́n dé o wàhálà kan ṣẹlẹ̀ o n tẹ́ fi ń dáàbò bo àwọn èèyàn yín rèé. ọ̀sà ẹ̀bẹ̀ kan là ń bẹ ìjọba wọ́n ti fún wa ní id card àti ní id card Ni pé ẹni ọmọ ọdẹ ẹni ọmọ ọdẹ tó bá ti lè yọ kínní pé tó id card mi rèé o id card mi rèé o tán ọmọ ọdẹ ni mí o tán ti rí ẹrù òfin lọ́wọ́ ẹ̀ àwọn náà ṣàlọ́ ní pé ká lọ ní nǹkan ọ̀dánimọ̀ adẹ̀ ni so ohun tó bá ti mú even bọ́dọ̀ bá fẹ́ mi owó dé wọ́n dé nǹkan máa bá rè pé ọmọdé o lónìí nǹkan fún wa lélẹ̀ ẹni tó bá ti rí lọ́wọ́ ẹ̀ wọ́n gbà láyè pẹ̀lú ìbúra tá a bú tá a ń bú fún wa ọmọdé ò kì í jalè hmm. kò lè mú dání kò fi jalè kò lè mú dání kò fi wíwú ìwàkiwà torí kan ṣẹlẹ̀ sí wa tó ṣẹlẹ̀ ń jọ ọdún gangan ó nìkan lára àwọn ọmọdé mi pè mí lágbájá àwọn ọlọ́pàá báyìí ṣe nǹkan báyìí ọlọ́pàá kẹ̀ jọba ń gbé fóònù fún wọn o hello ẹ̀yin dádì wa kíní kan orúkọ tèmi ni lágbájá kíní kan ọlá wọn níta ló ń jẹ lágbájá hmm. ìwẹ́ àwọn ọmọ yín náà ni mí o àwọn ọmọ tó wà lọ́dọ̀ yẹn àwọn àbúrò mi ni o àjọṣegbà àjọ wọn ní ṣe lọ́kọ̀ ti fóònù mọ́ mi ní etí èmi náà wá wò pé ó kù kan tá à ń ṣe mo dẹ̀ tún pè náwọn tán jẹ́ ọlọ́pàá wa nǹkan báyìí nǹkan báyìí ṣẹlẹ̀ o ẹ bá mi gbé ìgbésẹ̀ o nígbà táwọn yẹn dẹ̀ máa pè mí padà wọ́n ní tò wọ́n ti fírí àwọn pé àwọn ti. kí ni wọ́n mú wọn fún. <laughs> wọ́n náà rò ooru láago mẹ́wàá alẹ́ níjọ́ ọdún new year níjọ́ new year pé wọ́n dẹ̀ fi àmì ìdánimọ̀ wọn wọ́n fi hàn wọ́n so ìyẹn pé ẹ fẹ́ kíjọba ròyìn lágbára kan fún yín ní òmìnira láti ṣiṣẹ́ ààbò wọ́n fún wa lómi torí nǹkan míì náà máa ṣẹlẹ̀ ládùúgbò tá máa pè tá máa pè àwọn agbófinró ó ti ṣẹlẹ̀ rírú ìjọ tí ìṣẹ̀lẹ̀ abàmì tó ṣẹlẹ̀ tán pa kan lára wa yẹn hmm. ẹni tó jẹ́ ọ̀gá wa níjẹ̀mọ́ fádípẹ̀ at least ó ti ń pè àwọn agbófinró azat bóyá kíkiní yẹn tó láti bíi nine thirty lálẹ́ lálẹ́ ló ti ń pè. pé èèyàn ọlọ́pàá o àwọn fúlàní o ti wà lọ́dọ̀ wa o in fact nígbà táwọn ọlọ́pàá yẹn máa dé wọ́n dé ní after eight àárọ̀ ọjọ́ kejì. Ah, ọjọ́ kejì. ọjọ́ kejì. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. wọ́n tún wá dé rèé wọ́n tún wá ń blame àwọ̀ ọdẹ pé ẹ̀yin ọdẹ àwọn dáràndáràn wọ́n fi wákàtí báyìí yìnbọn ẹ tún jẹ́ kán lọ. lẹ́yìn ìgbà tó ti pààrọ̀ tó ti mú kan balẹ̀ pẹ̀lú ak forty seven ọwọ́ wọn àtẹlẹ́yìí tẹ̀ fi ń kojú wọn. àwọn tá a dẹ̀ ń pè láti alẹ́ tí kinní yẹn ti ṣẹlẹ̀ tá a ti ń gbúrò pé àwọn ẹni báyìí ti ń bọ̀ ẹni báyìí ti ń bọ̀ ṣùgbọ́n ṣá àwọn ni agbófinró nǹkan tán bá tó bá wù wọ́n kò ní wọ́n lè. àwọn ọmọ Yorùbá tó wà káàkiri àgbáyé kí lẹ lè irú ìrànlọ́wọ́ lẹ lè lẹ fẹ́ látọ̀dọ̀ wọn pẹ̀lú ẹni owó tẹ̀ fẹ́ ra ọta ó wọ́n irú ìrọ̀tẹ̀ ń lóye gan pàápàá ẹ mọ̀ a ní àwọn tí iye tó ń ta ọ̀tá tẹ́lẹ̀ bóyá bíi seven hundred naira. seven hundred naira ló ta. ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ fún ẹyọ kan ẹyọ kan ṣo ẹyọ kan ṣo wọ́n yìí one thousand five hundred naira ni. láti four hundred and fifty four fifty naira sí one thousand five hundred ó là ń rà báyìí. three thousand tó bá fẹ́ ràgùn àgbà wàhálà tó sẹ́ríkó ti le jù. tí o bá ti fẹ́ ràgùn wàhálà ni. òun la táwọn ìwọ tó máa tiẹ̀ ràgùn bó bá débi tó yóò ti dẹ̀ ọ̀jẹ̀ bó bá aṣọ ọmọdé kan ti mọ̀ ẹ́ ní ilédè yẹn dáadáa. o gbọ́dọ̀ mú dání. ọ̀n ní ta fún ẹ. ọ̀n ní ta o. àwọn bàbá wa ní ilédè ta ti ń ṣe ìjókòó ọdẹ ẹ̀gbá pátápátá ibẹ̀ la ti ń rí lẹ́ẹ̀kọ̀ọ̀kan tá a bá rí tá a bá dẹ̀ fẹ́ rí náà a jẹ́ pé bóyá ní tó a fẹ́ pẹ̀ràn fún aláké o ẹnìyẹn kan máa wá a fẹ́ ṣọdẹ ọlọ́pàá o a fẹ́ bá ọba ṣe ọdẹ ọba fẹ́ lu ẹran ẹnìyẹn á wá from nowhere iye tó o bá fẹ́ rà Hmm. wà á rà á ń bẹ̀ tẹ bá ti ṣe yẹn tọ́tẹ́ nìyẹn bá tún ti lọ màmá bó jẹ́ mẹ́rin ló lè rà bó ṣe máa máa. ẹ fẹ́ sọ ìwo lọ dé ọlọ́pàá. a máa ń pẹran fáwọn ọlọ́pàá. pẹran fún wọn ni. a máa ń fún wọn lẹ́ran lọ́dọọdún. ẹ kàn mọ̀ mọ̀ látọ̀ mọ̀ o àwa là ń mọ̀ mọ̀ à ń fáwọn tó wà ládùúgbò wa. pé kí ìbáṣepọ̀ tó dánmọ́rán tún lè wà láti mú kí ètò ààbò ṣeé ṣe. kódà gan ti tọdún yìí ní nínú oṣù kejì a tún máa ṣe a tún máa gbẹ́ràn lọ fún wọn a ṣe ń ṣe nìyẹn. torí ọ̀rọ̀ ààbò yìí náà. ẹ ta abo ní ó dà lórí ọ̀rọ̀ ààbò ẹ̀gàn ni ẹ̀ ẹ̀yin tẹ́ bá máa ń wo ìkànnì wa dáadáa látẹ̀yìnwá Yorùbá Gidi TV tàbí ẹ máa ń wo ìkànnì Bembeyeke ẹ ti láǹfààní àti rí i wípé àwọn ọdẹ wọ̀nyí wọ́n ti ṣààbò lórí àdúgbò yìí gan-an àwọn àwọn abúlé abúlé abúlé táwọn Fúlàní ti ń yọ wọ́n lẹ́nu wọ́n gbìyànjú láti pa kìtìmọ́lẹ̀ káwọn Fúlàní yẹn lè mọ̀ pé ibi ilẹ̀ Yorùbá ni wọ́n ń pè é kì í ṣe ibi tẹ́ẹ̀tì máa halẹ̀ máwọn èèyàn wa fipá báwọn obìnrin wa lò pọ̀ tàbí jáwọn èèyàn wa gbé bó ti wù yín bó tiẹ̀ jẹ́ pé ẹ̀mí ọdẹ kan lọ sí nígbà náà ó dùn wá gan ni èyí tá a wá fẹ́ ṣe lénìí a máa ṣe àwọn nǹkan kan láti fojú yín mọ akitiyan àwọn ọdẹ ìbílẹ̀ wa tó bá ṣeé ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ ṣùgbọ́n mo fi ń dá yín lójú ẹ̀yin èèyàn wa pé lóṣooṣù lẹ́ẹ̀ máa rí gbọ́ lẹ́ẹ̀ máa rí nǹkan gbọ́ lẹ́ẹ̀ sì máa rí wọ́n lagbara wọ́n jí akíkanjú wọn kì í ṣọ̀lẹ ṣùgbọ́n ó dà dídà ló dà tọmọdẹ́gbẹ́ a máa fi hàn yín bákan náà àwọn tó yẹ ká ẹ mọ̀ nípa iṣẹ́ ọdẹ ìbílẹ̀ nípa pípa ẹran oríṣiríṣi ẹran tí ń bẹ àwọn ẹran abàmì tí ń bẹ irú àwọn ẹran wo la nílẹ̀ Yorùbá àwọn ẹran wo ní ń bẹ ní Nàìjíríà ọ̀nà wo ni wọ́n ń gbà pa èwo ni wọ́n gbọ́dọ̀ pa báwo ni wọ́n ṣe lè pa tá a bá dáwọn apá bí irú àwọn ẹranko wo la ó bá ń bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́ẹ̀ma láǹfààní àti rí níkànnì yìí ṣé ẹ fẹ́ bẹ́ẹ̀

káàkiri gbogbo ẹ̀yin ọmọ ọdẹ pé ẹ̀ka ìjìpàdé o ayọ̀rẹ́ kálukú débi ayọ̀rẹ́ gbogbo àdèmà bá délé wa wá lágbára ọlọ́run ẹsẹ̀ wàrà fi rìn débi ọ̀hún ní ròkú wa lọ ní. bẹ́ẹ̀yàn bàbá bàbá bàbá bàbá ti ṣe kàn bí wa kàn tún bí wa ká tó yìí káwa náà tún bí ọmọ tó yìí. àṣeyẹ náà ṣe àṣeyẹ náà má ṣe o agbára ọlọ́run àmàlọ́ọ̀rẹ́ àmàbọ̀ọ̀rẹ́ o a kí ẹ̀yin wa lé rédíò ayọ̀rẹ́ débi ayọ̀rẹ́ yìí náà má bá lé wa kíkẹ́ máa má ẹ má mọ̀ ọ́ ẹ ń wípé gbogbo wa ti yàn náà rò rí ìyá àbáwálé ọdẹ yìí ṣe fún ọ̀rọ̀ àwa lọ́dẹ̀ ìlú torí ẹ o ọ̀dẹ̀ ìlú ní àfẹ́sẹ̀ àṣẹ kéńtà lọ wọ sí gbòòrò ẹran ya máa ṣe wá sí gbòòrò náírà wàá pa yìí. sí Abẹ́òkúta àbí. ẹ o ilédè ilédè ẹlẹgbà. ẹgbà ilédè ẹgbà. ẹran ya máa ṣe lọ ọbẹ̀ náírà wàá pa yìí lágbára ọlọ́run ọlọ́run adé yọ̀ǹda wa a ò ní yín bọ́lúra wa a ò ní yín lajá lajá ọ̀dẹ kò ní léjò lágbára ọlọ́run sẹ́ nú gbogbo àwa ìwà níbí ilé ní àtàn ya fífílé ayọ̀rẹ́ gbogbo wa máa bá jálẹ̀ ọ̀rọ̀ wa àyèmọ́ yọ ọdún àjọ máa wà wà lẹ́yìn bá ti ń lọ báyìí irú ayọ̀ rẹ máa gbọ́ báyà ṣe pẹran tó ń gan ọkàn bárò má rí o a ò ní gbúrò bànújẹ́ a ò ní gbúrò ọ̀fọ̀ àdúrà wa gbà o tó ẹ̀yin ọmọ Ògùn ìrọ̀rùn máa yá báyìí. ó yá Òṣogbo Òṣogbo Òṣogbo àrè mo kí gbogbo ilé mo kọ́mọdé mo kàgbà mo kóṣó mo kàjẹ́ mo kémèrè mo kú lẹ́bọ̀ lóògùn. mo kí agbede méjì ayé àfijọ́ ẹ̀yẹ tí ń jẹ ń kàkà àwọn ló ní ẹran tó ń bẹ nínú igbó àwọn ló ní ẹran tó ń bẹ nínú ọ̀dàn ọ̀pọ̀ níwá yá òfò ní aha òfò ìjò fúnjò àwọn ọmọdé kéńtà àfẹ́ lọ sínílẹ̀ rí ẹ̀rẹ́kẹ́ ìmọ̀ kí bọ̀ á lọ rè á bọ̀ rè á pẹ̀rọ alájẹboko orúkọ tèmi má kó dùn mí abúlé ọmọ ṣẹ̀kẹ̀rẹ̀ ò ṣe fọ̀ pálù jagunjagun ò ṣe fọ̀ bámú èmi náà rè lọ́wọ́ o bàbá mi ọdẹ ó pè ó fà lọwọ lọ ó ní máa lọ máa bọ ó ní mi ò ní onífinilẹ́dì ẹ̀rẹ̀kẹ̀ mọ̀ tí bọ̀ gẹ́nẹ́ gẹ́nẹ́ gẹ́nẹ́ làgbẹ́wọ́ tọkọ rẹ̀ lẹ́yìn. bàbá mi lórí mi nìṣó pẹ̀rùn ọdẹ àti bèbè ọ̀nà ó gbọ́ ike ó gbọ́ ìṣeṣẹ́ ìṣáyìí lẹ́rùn ọmọ ẹranko orúkọ èmi náà rẹ lọ́wọ́ ọkọ̀ àwúrọ̀ ni mo sọ èní ni lọ́là olùkọ́lá ni gángan sọ. Yorùbá Gidi TV ní oko ọdẹ tá a wà yìí ẹ rí i pé àwọn ọdẹ wọn pọ̀ lẹ́ẹ̀kan oníkálukú ti lọ dúró nídó ìdó wọn ti lọ sọ̀dọ̀ káàkiri nítorí àwọn ẹranko yìí pé bí ẹran bá fẹ́ gba bí yọ kí wọ́n ta bá fẹ́ gbọ̀tún yọ kí wọ́n ta bó fẹ́ gbòsì yọ kí wọ́n ta àwa náà ti ní àwọn ọdẹ táwa náà so mọ́ tí àjọ ń lọ rà lè pínra wa ìgbẹ́ pín sí pa mẹ́rin. ìgbẹ́ pín sí pa mẹ́rin. èyí tá a fẹ́ wò yìí ó pín sí à ń pèbì kan ní ereko à ń pèbì kan ní ẹ̀yìn oko hmm. à ń pèbì kan ní ọ̀tún à ń pèbì kan ní òsì bí àpẹẹrẹ irú yìí a fẹ́ wò yìí nísìnyí tán bá mú láti ipa yẹn hmm. wọ́n á wò wá sókè ipa yẹn tán ti fẹ́ bẹ̀rẹ̀ ọdẹ yẹn starting point yẹn ìyẹn jẹ́ ẹ̀yìn oko hmm. iwájú báyìí tí wọ́n ń wo bẹ̀ ó jẹ́ eréko ẹgbẹ́ ibi táwa wà yìí a rí pé ọwọ́ ọ̀tún wa lélẹ̀ ọ̀tún oko níbi táwa wà yìí ẹgbẹ́ lọ́hùn yẹn o mm. ní òtún orígun mẹ́rin ló pe lóko orígun mẹ́rin tó ko ní bẹ́ẹ̀ náà la dẹ̀ ṣe fi wo oko so tán bá ti bẹ̀rẹ̀ látẹ̀yìn yẹn ẹ̀yìn oko ni wọ́n wà yẹn o. geography náà wọ́n kàn ń ṣe fún wa yẹn o geography topography ẹ̀yìn oko tó bá ti bẹ̀rẹ̀ so wọ́n á wò wá kó báyìí hmm. so táwọn alájà yẹn bá ti wá kan ẹran tẹ bá lè tẹ bá wá lè dúró díẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ oko wọ́n á máa sọ pé tó tó bá jọ̀tún ko ló ń bọ̀ ó ń bọ̀ lọ́tún oko ó ń bọ̀ léré ko ó ń bọ̀ lọ́sì ko ó ń bọ̀ ní ẹ̀yìn oko ìyẹn ló máa fún àwa ní ìgbáradì pé tó dájúdájú ọ̀dọ̀ wa ń bí ni ó ń bọ̀ ẹ ká rẹ́dì o. irú àwọn ẹran wo lèèyàn máa bá pàdé nínú irú gbélé ẹ ṣe irú àwọn ẹran tá a máa ń sábà bá pàdé ní ibi ọ̀yà ẹtu ìgalà tó já gbọ̀nrín àti ìjàkùmọ̀ ìjàkùmọ̀ ọlọ́gẹ̀dẹ̀ ó dàbí ajá ẹ̀ta òun náà ni ẹ̀ta òun náà ni ẹ̀ta. ọ̀wàwà náà mi ń pè lájà àgbo wọn ìbàdàn ok ajagbo ọwà wa náà ni ọ̀fàfà ẹ òun náà ń pè lọ fàfà ok èdè àdúgbò ló kàn kí ìyàtọ̀ wà nbẹ. ó wà nbẹ so àwọn orí ẹ. owó mi ká pa ẹ̀ta ká lè pa ìjàlá. tabakọ tabakọ wọn tabakọ wọn ẹran tó bá béèrè gbẹ ni a bá èlé wálé náà ni kò sí ìta àkàn tá à ní pa. kìnìún wo lè wá máa ń lò ẹ mọ̀ pé safety first ààbò ló kọ́kọ́ jẹ́ àkọ́kọ́. gẹ́gẹ́ bí ọdẹ ọdẹ tábà ní parọ́ tanra wa ọdẹ náà ní nǹkan ààbò ṣùgbọ́n ṣá inú òní most yẹ olówó hmm, tábàyọwọ bí nǹkan ṣe rí so àwa náà ní nǹkan ààbò bọ inú wa olówó hmm. gẹ́gẹ́ bí àwọn baba jáde àdúrà jáde ni pé pé lónìí ẹni tó lè ní àṣẹ pé tó ẹ fẹ́ wógbò yẹ ẹ gbúdọ̀ sọdẹ́ ń bì lónìí o ẹnìyẹn ló dúró yìí hmm. àjàdẹ torí ẹ̀ náà ṣe máa ń sọ pé àjàdẹ ló ní igbó hmm. Hmm. òun ló ní ọdẹ yìí àwọn gbogbo ọdẹ tó òun ló ní àṣẹ wọn òun tó dẹ̀ ní àṣẹ ẹ̀dẹ̀ rèé kò ní fẹ́ kí kankan kó yọ sọnù nínú àwọn ọmọ òun tó kó lọ àdúrà ẹni pé gbogbo ọmọ tí mo bá kó lọ sóko lónìí yìí àfi kí n kó wọn padà mo ti rí inú àdúrà so ó ní àǹfààní ìgbà míì a lè má lọ sọ́dẹ a lè má ti bẹ̀rẹ̀ ọdẹ ọ̀ya ẹ̀yin ọmọ mi ẹgbẹ́ eléyìí kẹfì síbí ẹ̀yin ọmọ mi ọ̀ya ẹgbẹ́ eléyìí kẹ fi omi lò ẹ̀yin ọmọ mi ẹ sáré ẹgbẹ́ eléyìí ọtí lò so ìyẹn wà táwọn ọdẹ máa ń dọ́gbọ́n ẹ̀ bí sábà ti yóò ti yára gbọ́ ohun àwọn àwa náà ti dọdẹ rèé o ohun àti ohun máa lé àwọn ẹranko tó wà nù gbẹ máa lé wọn sá ká sọ pé àwọn ejò ńlá tẹ̀ pé ara ẹran náà ni bí wọn bá dé wá rí báwo ni ṣé ìyẹn òun fa ìjayà àwọn tí wọ́n ń wó bẹ̀rẹ̀ lọ máa ń sọ pé ah, ẹ̀fọ́ pé àwọn tó ń lé ẹran yẹn wọ́n ní ẹgbà mi ẹgbà mi kò yàgbà ẹran kó ń lé mi bọ̀ kò yẹ ọdẹ kò fẹ́ẹ̀ sí ẹran náà láyé yìí tọ́ máa rí tọ́dẹ gbúdọ̀ ṣàṣebọ́dẹ ni ẹ́ o ò lẹ́tọ̀ láti sá. ló bàbá kófìlẹ̀ ńlẹ̀ pa agórí igi fún. apá. kódà àwọn ọmọdé wọn ń gbébọn bíi eléyìí pé ah, àwọn náà ẹ̀kọ́ wo ṣé ti gba ẹ̀kọ́ kankan ṣé wọ́n lẹ́kọ̀ọ́ kan tí ẹja kọ́ wọn. ẹ ṣe ní àkọ́kọ́ kó tó di pé èèyàn máa lè gbé ìbọn yìí wọ́n ń pè nǹkan kan ní àjẹbí àjẹbí yẹn ni pé kó jẹ́ bàbá ẹ̀ kó máa ṣe ọdẹ kí wọ́n bí ọmọ yẹn sínú ọdẹ ọmọ kan wà lára àwọn ọmọ mi primary school ló ṣe wà tí n bá dá wà nílé tí n bá fẹ́ tẹ́sítì àwọn ọ̀bọ̀n máa gbé fún ya lọ́yìn sínú ewé yẹn ibi tá a ti ń bá kọ́ wọn nìyẹn tá bá ti rí i pé ó ti yìn sínú ewé yẹn ó ba ewé yẹn fine tó bá wá di alẹ́ a máa mú jáde lálẹ́ tá bá ti ń lọ tá bá wá rí ẹran bóyá bí òkété bóyá gbàbọ̀ yìí nà sí òkété yẹn tó bá ti nà sókété yẹn tó ti pa ó àti rí i pé ó ti ń tó bá wá tó time pé èyí tó ṣòro jù ó ní pé irú ọdẹ tá à ń ṣe yìí hmm. ẹni tí a bá rí i pé yes ó ti tó tán hmm. kò lè wá a hmm. kì í gbébọn fún un ó máa jẹ́ alájà ni a máa dẹ ajá so àwọn ibi tá a ti ń bẹ̀rẹ̀ nìyẹn tá a bá wá ti rí i pé tó ó ti tó tán dáadáa wọ́n máa ń ṣe tírénì kan fún wa ní eléwéran police headquarter hmm. so professional hunter ni wọ́n máa ń headquarter iléeṣẹ́ ọlọ́pàá iléeṣẹ́ ọlọ́pàá tó wà léléwéran ní Abẹ́òkúta yes so wọ́n máa ń ṣe tírénì yẹn fún wa so gbogbo ọmọ ọdẹ èyí àti tó ti bẹ̀rẹ̀ tipẹ́ àti tó ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ó máa lọ sáwọn ọlọ́pàá náà ni ń kọ àwọn ọlọ́pàá PPRO gan ṣe wà pẹ̀lú wa ń bẹ̀ tó dẹ̀ máa fún wa láǹfààní láti béèrè béèrè hmm. tó bá ṣe wù wá. ìyẹn ló jẹ́ eh, eh, typhus uniform a ní uniform aláṣọ aláṣọ aláṣọ. sọ pé àwọn èèyàn lè fẹ́ ṣe nǹkan ayẹyẹ wọ́n máa ń sọ òwò wa pè wá. Mm. fún ààbò fún ààbò tàbí tán bá nílò ẹran náà. bẹ́ẹ̀ ni wọ́n máa pè wá a máa lọ. Mm, mm, so ẹni tá a bá rí i pé tó ó ti tó gbé ìbọn a sì máa ń jẹ́ kó gbé irú ìbọn nílùú ọ̀dẹ̀ ilé. torí bá a ṣe wà yìí nsìn bá a ṣe jọ dúró yìí ẹran lè máa bọ̀ tó bá yọ sáàárín wa báyìí a máa yìn tí mo sì bẹ́ẹ̀ nìkan pẹ̀lú oore ọ̀fẹ́ ọlọ́run ibi tí mò ń lọ gan nìyẹn. pẹ̀lú kó yọ kó yọ sí àárín wa bá a ṣe dúró yìí a máa yìn. oníbi tá a máa jẹ́ kó dé ká tó yìn. ká tó yìn Hmm. so ẹran yẹn ni héèmù ti tọ̀dọ̀ wa hmm. à ń héèmù ẹ̀ ni kò ṣe pé èèyàn kàn ń yìnbọn àrípẹ́ ẹni yìí kò tí ì tó ìbọn rú bá a ṣe sọ yẹn hmm. kò tí ì lè yìn kò tí ì lè yìnbọn fún ewé kó bá kò tí ì lè yìnbọn fún kinní kó bá a jẹ́ gbé ìbọn fún torí ìbọn bó ṣe wà yìí irinṣẹ́ tó fẹ́ ránṣẹ́ ni tí ó tó bá ti ran no going back góòlù gbọ́kùgbọ́kọ̀mù ibi tó bá ti ran sí ibẹ̀ ló ń lọ straight kò sí pé bóyá o tẹ̀ tán o mo ṣe á ní à kí ló mú mi tẹ ìbọn yìí ìkan ṣẹlẹ̀ lọ́jọ́ kan à ń dẹ̀gbẹ́ àjàdẹ ló fẹ́ẹ́ ṣe ọdún new year tá a ṣẹ̀ ṣe tán yìí èmi wà lọ́nà báyìí so ọ ń lé ẹran yẹn bọ̀ ẹ́ tú ọdẹ kan wà ní kọ́nà yẹn bẹ́ẹ̀ náà yẹn ṣe ń bọ̀ ó kù díẹ̀ kó dọ́dọ̀ mi ó padà pípadà tó padà báyìí ṣe ló jáde sí ọ̀nà mo ti na ọwọ́ pé kí n yíyìn tí máa yìn ọdẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ ṣe ló ń sáré bọ̀. Hmm ẹ mọ̀ pé tí ì bá sí pé ìdánilẹ́kọ̀ọ́ tá a ti ní hmm. òye tá a ti ní tó bá jẹ́ lómi ó lè pa ṣèbó sì jìn kó yìn hàn kí yín bẹ́ẹ̀ ìzídà kí n jẹ́ kó padà síbi tó ti ń bọ̀ tàbí kó kọjá báyìí tó bá ti kọjá báyìí ó ti fi ẹni tó ń bọ̀ ó ti fi sílẹ̀ hmm. so èèyàn máa èèyàn máa yìn. Hmm. ẹ kò gba ẹ̀kọ́ iṣẹ́ akitiyan lẹ ń ṣe o. Ọlọ́run kò dẹrùn rárá. kí wọ́n dàdà bí ni pé irú bí wọ́n ṣe ń dẹgbó ẹbùn báyìí tàwọn alájà ti bẹ̀rẹ̀ hmm. so àti mọ̀ páwọn èèyàn ti wà nínú ìgbẹ́ tí wọ́n ti ń rúgbẹ́ báyìí hmm. àtajá hmm. so tájẹ́ ti wà ní pé n kọ́kọ́ gbọ́dọ̀ ṣe àwọn ẹni àtajá wọn so ó ní yé ebè tí a gbọ́dọ̀ yìnbọn ẹ̀ fún ẹran irú ìbàyí ń sìn tó bá lọ pé ẹran kan ń bọ̀ o àti mọ̀ pé kò sáwọn ọdẹ báyìí mọ́ ń sìn ìgbẹ́ ìlàgbà kò sí báwo ṣe lè yìnbọn ní apá ìbàyí. mo fẹ́ béèrè bí nǹkan àwọn ajá tí wọ́n ń bọ̀ tí wọ́n ń dọdẹ bọ̀ yẹn báwo lẹ̀ kí n ṣe é sì wọ́n mú fẹ́ràn. ìdánimọ̀ ti wà lọ́rùn tiwọn náà wọ́n ti ní odu ọba bàbá máa ń pè ní odu. táwọn kan ń pè ní korokoro korokoro ó ló máa ń ṣe korokoro lọ́rùn tẹ́ bá ti gbọ́ korokoro ẹ̀sìn bá já nìyẹn ló ń bọ̀ hmm. ìgbà míì dẹ̀ ni ìmí ilé fi ti ẹ̀kọ́ gi tó máa ti já sínú ìgbẹ́ hmm. so àwa tí a máa yìnbọn a gbọ́dọ̀ ti kọ́kọ́ rí pé ìrìn ajá máa yàtọ̀ sí ìrìn Eh, ẹranko míì. Mm. ok da ẹ ṣe ẹ ṣe. ẹ ẹja à náà ni o. a pa ẹran ńlá wa lónìí sọ́ọ̀jẹ máa bá wa bọ̀. Yorùbá Gidi TV. ọwọ́ ti bá. Hmm. ọ̀rẹ́ orí bá dùn àwọn àgbà. pọ̀ pọ̀ pọ̀ pọ̀ àbádé rà ìyá bá láti yọ bá dèrò máa pa. Ọ̀tá lè fẹ́. Ẹ̀rọ lásán. sọ táà tó kúrò bóògù máa ń ṣiṣẹ́ nìyẹn o bóògù máa ń ṣiṣẹ́ nìyẹn o. gẹlẹ lè kìtì wá ń ṣe lára rọwú báà kan ìgbà báà kan ọgbà yìí. ẹ má jẹ ẹnu ẹ mọ ẹ má kì mọ àwọn àwọn gbọdọ ẹ má kí ah, ẹ jẹ ẹ ẹyẹ yẹn báyìí ẹ ẹ ṣe ẹ. dún wọ́n ti bu yèpẹ̀ sí o ti make sense pa. jẹ́ ti tù jẹ́ ti tù. ewu tún ni fẹ́ẹ́ tù o a máa ń ṣe ètùtù ẹ̀. àbá òjò ètùtù ẹ̀ nìwọ́n ti pa. ẹ̀sán mú kó bold kí wọ́n bá mi snap ẹ̀ náà ẹ̀ kò tí ì ní ìtàkùn fúnra mi. ṣé ìbọn fún ni báyìí. ààrẹ ìbọn kọ́ ní ìgbàgbọ́ ah. ẹ̀. bó o létí. ọ̀rẹ́ ti rẹ̀ ètò o létí. ìbéèrè. ilé ọdún yìí ọ ti gbé sí kò ń ṣe kò ń ṣe ọdún mẹ́wàá ọdún kẹwàá yẹn kẹ ìdẹ̀yìn apẹ́ran oníkàkù tún gbowó yóò máa ṣe lọ sọlé ṣe lọ lẹ́ni. ààrẹ gba àtàwọn ẹni tó ń ṣe bíbá pé ẹnà ó wá jọ pé kò tí kù bíbá kó mí. mo bí jagun la bí ṣe kọla. yamayama. ọkùnrin bò títí kẹ. ọ̀dẹ́wà ọ̀dẹ́wà ọ̀dẹ́ sì wà nùgbẹ́ bẹ́ẹ̀ o ọdẹ sì wà nù bẹ́ẹ̀ díẹ̀ díẹ̀ o ẹ kọ́ńtàrà má tọ̀nà ẹran ọdẹ kan kọ́ sì wà tẹ̀sí bọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wà lójú ọ̀nà ẹ. kọ́ńpilẹ̀ kìlá gba ẹgbẹ́ àìkú gbogbo. ayé alóde káyé aláìmọye ọdún. ó ṣàìgbọ̀n ọ̀nà ó ṣàìgbọ̀n ọ̀nà ó

àjọ lọ́sàn ìlú ọ̀hún lẹ́kọ̀ọ́ jáde. ẹ̀rọ bí ẹ̀jẹ̀ ẹ̀rọ bí ẹ̀jẹ̀ ká máa wọ bẹ̀tọ̀ kẹ́ tó sọ pé kọ́ jáde o ẹ̀jẹ̀ máa wọ bẹ̀tọ̀ o. akẹ́rọ ẹ̀ ní ẹ̀. ìyá rẹ̀ máa jẹ́. ìyá rẹ̀ wà ojú bá jọra méjèèjì. Não vai de ṣe yìí. wọ́n ṣe fún láyọ̀ kan jẹ ẹgbẹ́ kẹ́lẹ́ òfin náà kó dá lóhùn lọ́wọ́. bó ṣe rí gbẹ̀yẹn kẹ́lẹ́ òfin náà kó tún fún jẹ kò lè kò lè ara kò lè bọ́jọ́ wọ̀. ní ẹjọ́ kúrẹ́ kò yìí. ẹ ẹ wà. eléyìí ó ti ń gọ́ǹdì mọ́. ó ti ń gọ́ǹdì mọ́. báyìí kó. alárùn. akọ́rọ̀ lù. ẹni adùn. adùn. o ti ń dùn o máa dùn. ẹbí kọ́ sókè o. torí ajá ẹ̀kọ́ máa má jẹ́ líjì kọ́ wọ́ bọ́lẹ̀ o. ọ̀nà ìjẹ̀bí ni. ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́. <laughs> a ti pa ẹran kan báyìí ná ẹ̀rì polo mi gan ti ṣe a ti pa ẹran kan báyìí a tún fẹ́ pa mí ni o ìbọn bà kan lẹ́ẹ̀kan ìgbọ́n dà kó olórí kokun ó sá lọ ó gbọ́ sá lọ a tún fi wá location ibòmíì tún lakún wẹ̀ korokoro korokoro ajá tá à ń sọ lẹ́ẹ̀kan rèé o kókó rọrùn ajá ẹni bó ṣe ń dún kókó mi ń dájá mọ. onímọ̀ fi ní ṣe ajá mọ̀ sí ẹran gangan sọ́dọ̀ pa dídó tí ń dún ẹ̀ láti mọ̀ pàjá ní bọ̀ kì í ṣe ẹran tàbá fẹ́ yìnbọn orí mi gan ti di ọdẹ láì. Ah. <laughs> ọdẹ tí ò ní ìbọn nìkan ni lẹ́yìn tí ò ládàá. ìbọn nìkan ni mi ò lè dín. ọ̀hún ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ òun láàfin mọ̀ pé ajá níbọ̀ kì í ṣe kì í ṣe ìgara kì í ṣe tú kì í ṣe tà. kì í sọ́fàfà. ọwọ́ àwọ̀ làbẹ́wọ̀ àwọ̀ lára. wọ́n ti mú ọlọ́run kẹfún náà jì mí sẹ wúwẹ ọdà tẹtẹrẹ. bọ́sẹ̀ tuntun yẹn gan ọ̀rọ̀ yẹn wọ́n ti mọ̀ pé àwọn fẹ́ lọ pẹ̀rẹ̀ wọ́n ti mọ̀ wọ́n ti wà àwọn orí bí náà ti máa gbà ẹ lọ bí láàrin ó kó bí kọ ẹ wá lọ bí kọ ọdí tó lọ kọ ee oṣù oṣù wádìí. kí lorúkọ àwọn eléyìí. ẹtù lélẹ̀ ẹtù lókè ó lẹ́sẹ̀. ní àgbọ̀n bọ olú wà nù àwọn ẹ̀ka yẹn olú wà nù àwọn ẹ̀ka yẹn. boris ni. then ó máa fọ́nra yẹn ni wọ́n bá ṣe ń spread. á dẹ̀ gbóná. ló máa gbóná bí wọ́n bá ṣe ń jìnà sí táwọn. gba mọ́ múdá ilẹ̀ kẹ́kẹ́ ń wo inú etí. ṣé ọ̀tá yẹn. ìtọ́kọ̀ amúdá gbé wà lù. a lè sọ̀tọ̀ bẹ́ẹ̀. ẹ kú o. a fẹ́ pa wọ́n ní ká má pa. ìfowóró náà kú wọ́n ṣe ń sọ̀tọ̀ yàgbé.

ọ̀hún rẹ̀ mi dáhùn láàmú rárá láì mi káwà tí wọ́n á ṣẹlẹ̀ nígbà yìí. ó lè jẹ ìyìn tó dábọ̀ ní ìlú ìdájú lẹ́yìn ọwọ́ ọ̀fà. àníkẹ́yìn bàbá má tún léèrè padà sẹ́yìn. ọ̀tọ̀ lóṣù yìí. sọ́ọ̀rì ẹ̀rọ bí wọn mo fẹ́ ra o tó bá ní kò sọ mi bẹ̀ èmi náà pẹ́ ọ̀fà mi lẹ́tù. ẹ máa pẹ̀rọ tó jù bẹ́ẹ̀ lọ. tó ti yé yìí o ẹ wà lẹ́yìn ọ̀hún ẹ wà lẹ́yìn. olóyin arẹ́kẹ̀kẹ̀ tó ń bọ́ ó ti bọ́ ẹja mo tún bọ́ ìṣe ni. bọ́bọ́ bẹ́ẹ̀ lẹ́yìn kò ẹgbẹ́ ẹ̀ má dẹ̀ má mú kó tó jáde. lẹ́yìn yẹn lẹ́yìn yẹn kọ́dẹ̀ má gba báyìí o. ẹ kọ́dẹ̀ la gba ní oko pákí lọ́hùn. ẹ wo bí. ẹ bá wọn fẹ́ tí wọ́n lẹ̀ sí bẹ́ẹ̀ wọ́n ní lẹ́kọ̀ọ́ gbà kò lọ gbé kọ́ ara wọn gbà kò lọ gbé kọ́ níbi ìsinmi yẹn. ẹ gbé kọ́ àkókò tó onídìí ẹ ti fọ́ wa. ìyẹn fi á sí la wa. káì. torí tèmi ọlọ́run ṣe abẹ́ yẹn. ó ti dàrú yẹn náà. ah ó fọmọ lọ́mú lọ́mú ó fọmọ lọ́mú lọ́wọ́. ẹsẹ̀. wẹ́wẹ́ pala ọ́. ìdílé ìbájú mi náà agbègbè. Eba mveni. Mimi Các phao giả đây. àwọn náà ti dọdọ ẹmu ò lè gbọn mo mélé. ẹmu yẹn ṣé gbọn kí ni. tí n bá. ṣé mo lè jẹ́ àbí kúkẹ́. ẹ dábìí. ọ̀rọ̀ ti kọjá sí ọ̀rọ̀ lọ́kẹ́ lọ sọ̀rọ̀ final final ẹ̀mí sọ fún ọ tẹ́lẹ̀ pé máa pẹran padà tí wàá pẹran. òun yìí ọmọ tí wọ́n lóyún lóṣù tó sì tó yìí ṣàkóso yìí wà pàrọ̀ àwọn ọdẹ Yorùbá ọdẹ ìbílẹ̀ wọ́n ti lọ káàkiri nínú igbó kìjikìji wọ́n ti lọ sínú oko wọ́n ti pẹran rẹpẹtẹ òun lẹ rí yìí kíní kan mo fẹ́ fàyọ kíní kan mo sì fẹ́ ṣàlàyé fún wa àwọn ọmọ Yorùbá ọmọ aládé nígbàkigbà tá a bá fẹ́ ṣènáwó nígbàkigbà tá a bá fẹ́ ṣayẹyẹ ohun tá a kúndùn tó sì máa wù wá ni pé ká pa ẹran màálùú ẹran Fúlàní ká ró Fúlàní lágbára nípa fífún wọn ní owó mílíọ̀nù gbé mílíọ̀nù náírà pọ̀n a ní kí wọ́n bá wa fún wa ní màálùú a fẹ́ ṣèyàwó a fẹ́ ṣòkú àgbà hmm, ó dáa bẹ́ẹ̀ nǹkan burú fẹ́ni tó bá wù láti lo màálùú láti fi ṣènáwó ṣùgbọ́n ẹ jẹ́ ká rú àwọn ọdẹ tiwa lágbára ẹran yìí tó jẹ́ ẹran ìgbẹ́ ìwádìí fìdí ẹ̀ múlẹ̀ pé ó ṣara lóore ó ṣàǹfààní fara kódà ju àwọn ẹran wọ̀nyí lọ ju ẹran màálù lọ́pọ̀ ẹran màálù la àmọ́ tí wọ́n ti ṣe sí i a ti wo àwọn fídíò lóríṣiríṣi níbi tá a ti rí ibi tí fúlàní tàbáwọn míì gan tí òun kì í ṣe fúlàní tí wọ́n ti ń bá màálù lò pọ̀ tí wọ́n ti ń bá màálù lò pọ̀ tí wọ́n ń ṣe nǹkan bí nǹkan tá a lè pè ní oògùn abẹnugọ̀ngọ̀ sára màálù tá a sì mọ tó lè fàfẹ́nikẹ́ni tó bá jẹ́ ọmọ Yorùbá àsìkò tó láti ronú jinlẹ̀ láti mọ̀ pé tiwantiwa tiwa ni ẹja máa ṣe àwọn ẹran wọ̀nyí dá a lẹ́nu kódà ju ẹran náà mọ̀ lọ àwọn ẹran wọ̀nyí ṣara láǹfààní ju ẹran náà mọ̀ lọ gẹ́gẹ́ bí ìwádìí àti ti àti gbọ́ tá a sì ti mọ̀ ẹ jẹ́ ká ṣe àgbárùkù ká gbárùkù ti àwọn ọdẹ wa ìyẹn ó ṣàǹfààní púpọ̀ o nítorí pé àwọn ọdẹ yìí náà ni wọ́n ń ṣe ààbò lórí àwọn ìletò wa kọ̀ọ̀kan àláwọn ọlọ́pàá náà ò ṣe tiwọn ṣùgbọ́n àwa náà ojú ti rí etí ti gbọ́ ẹnu sì ti sọ ohun tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà gbogbo wa la mọ̀ ẹ̀jẹ̀ agbárùkù táwọn ọdẹ wọ̀nyí. ọlákúnlé fásùgbà ṣé n tó ń gbìyànjú àti sọ ni wípé nípa gbígbárùkù ti àwọn ọdẹ wa béèyàn bá fẹ́ ṣe àwọn ayẹyẹ fẹ́ ṣènáwó ìyẹn ni pé èèyàn tún lè ẹkẹ sáwọn ọdẹ yìí pé wọ́n ẹkẹ sáwọn ọdẹ nípa pípé wọn tún máa fi ràn wọ́n lọ́wọ́ a tún fi ń gbéra wa lárugẹ ni. ẹ fún wọn one million naira ẹ sọ fún ẹ pé ẹ ní ìdí ẹran láti one million tẹ fẹ́ fún fúlàní tẹ fẹ́ fi ra màálù wá yẹn ẹ fi rẹran ọ̀gbẹ́ kẹ wá wò ó kẹ wá wò èyí tí ó pè yín jùlọ nínú kẹ ra màálù tàbí kẹ rẹran ọ̀gbẹ́ láti fi ṣènáwó yín èmi ń sọ fún yín ìnáwó tèmi ti ń bọ̀ ẹran ẹgbẹ ńlá fi ṣe ṣé yóò wá tèmi tó ń bọ ẹran wá wá fi ṣe ìnáwó tèmi náà fi ṣe wọn yóò fi. Eh, báyọ̀ báyọ̀ eh, lukọ̀ tí wọ́n jẹ wọ́n ti jẹ kéta eh, báyọ̀ jẹ kéta àti dárúkọ wọn tẹ́lẹ̀ àdẹ̀fẹ̀ kí wọ́n sọ̀rọ̀. ẹ jẹ́ kí bàbá wọn sọ̀rọ̀. gbogbo mi àjàyàgbà ẹ̀wọ̀n aláti ilé tó kọ́ èmi náà kẹ́yàn mọ́ ọdẹrun. òbí inú mi dùn báyìí mo ayé ń yẹ ẹ̀ mọ́ ayé màá ń yẹ lùkọ̀tún. One two three four five six seven eight right Don't do it, Mbo. No, no, no, So, I am a driver now. Àṣẹ. Mo sọ fún pé nílé lóko ẹ má lọ ẹ má bọ̀. Àṣẹ. Nílé lóko ẹ má lọ ẹ má bọ̀. Àṣẹ. Ẹ lọ ke ba lọ rẹ oni bo rẹ oni de ba. Àṣẹ. Aba ẹni bá lọ náà dìde bá àṣẹwà ó jìde àfọwọ́ ẹni bá kọ̀ pé òkú máa kúrò yìí ó ní kéde ìyá yìí gbà ilé ìgbà tó lájú máa dà lágbà ẹni bá kọ̀ pé òkú ó máa kúrò yìí nítorí pé mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹwọ tẹ ní ọlọ́wọ́ ní jẹ́ yìí ẹ má gbà yìí ẹ má gbẹ yìí ẹ ṣé wo ẹ̀yin ọmọ ọdẹ ẹ ò ní pọmọ yín mẹ́ràn ẹ ò ní pẹ́yàwó yín mẹ́ràn ẹ ò ní bọ́lá yín jẹ́ náà lágbára ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń gbé wa ní ìyá ọlọ́run agbẹ́yìn ní ìyá lákàyà agbẹ́yìn ní ìyá níbi ìdòsí nọ́ọ̀bù lákà ìdòsí yìí o ẹ̀yin bàbá. baálẹ̀. Eh, àwọn olóyè wàdà ẹ̀yẹ. baálẹ̀ ok. àdàyàn àgbà ẹ wọ́n láti bá bọ́ wa ṣe ayẹyẹ àfẹ ọgbàṣe fún wa lẹ́gbàá gbéra ìfẹ́ràn yìí lọ. alẹ́kùn ọmọ ọdẹ àìbìtẹ́ kí n máa rẹ̀ ṣùkọ̀ máa ra kí n níta máa kí n níta fún ẹ̀wọ̀n kó lẹ́yà kéè. má sọ̀rọ̀ má sọ̀rọ̀ má sọ̀rọ̀ àwọn èlò ọdẹ yẹn bá yẹn ń lọ ká ń dé ká ń bọ rèé o ẹ̀yìn tí ẹ jẹ́ ìlú kan ìlú kan ẹ̀yìn ìlú kan ìyàbá ìbáyé ń jẹ́ ìlú wa nìyẹn èrè ní bàjẹ́ fẹ́yìn náà ẹ̀ parí láyọ̀ ẹnì kan tó ní ilé ẹ̀kọ́ pé bọ̀rọ̀ bá jìnnà wó wà bẹ́ ọdẹ bẹ́ ọdẹ àpẹẹrẹ fún ẹ agbára ọdọ olóyìn ló bẹ́ ọdẹ àpẹẹrẹ fún ẹ ilé orílẹ̀ kéńtara wà orílẹ̀ kéńtara wà yìí o orílẹ̀ kéńtara wà orílẹ̀ kéńtara wà orílẹ̀ kéńtara wà orílẹ̀ kéńtara wà kò sí ọmọ ìyá ẹ kò sí ẹ̀gbọ́n kò sí àbúrò orílẹ̀ kéńtara wà yìí ẹ eh, ọ oh, wà lẹka lẹka ẹka ni ẹka ọ oh, sọ mọ ni o gogogogogo ó lékè ntara wa ó lékè ntara wa lónìí balẹ̀ àfẹ ẹ wá bá wàjà fìdí ẹ wá bá jà jẹyọ ẹ ẹ ní ìdá lóyún àfẹ ẹ ní àbáyé láyọ àdàyàn àgbà ẹ̀yin ọmọdé mo kí yín o. Oh mo kí yín o ẹ kọ́rọ̀ ògùn o ẹ bá lè láyọ̀ àjọyọ̀ máa jẹ́ olùtàṣe ẹ ti di àdúgbò yín lọ́gbàgbọ́dọ̀ ẹ ò ní pa ọmọ yín mẹ́rọ ẹ ò ní pa ìyàwó yín mẹ́rọ ẹ má kò ní ta yín alọ́bọ̀ alọ́ọ̀dẹ ẹ̀mí dé ti pa ẹran ẹ̀. Òṣogbo rè ẹ̀rọ kéde ọmọ ajábọ̀ kéde àbọ̀bọ̀ nǹkan ojúlù ìlú gọbọdé lápapọ̀ ọkọ àlọ́bọ̀ a máa bọ̀ ọ́ de gbogbo àwọn ìrẹsì gbẹ o inú mi dùn lẹ́kọ̀ọ́ nígbà tí mi kọ́ tán ẹgbẹ́ akínbáyé gbọ́dọ̀ lè ẹ fásitì máa ṣá máa máa mọ̀ ara yẹn orúkọ tèmi ní sífògù yẹmí tàfíìkì ní balẹ̀ ọ̀dẹ gbogbo ìlú ìta lápapọ̀ àti ilé àtòkò àlùfáà I didn't want her under that local government. Financial secretary gbogbo ìlú Ẹ̀gbá. Nínú ọdẹ. Oṣogun. Mo kí gbogbo ọmọdé lápapọ̀. Akọ àlọ́bọ̀. A máa máa lọ rí a máa máa bọ̀. Ojú òní ti gbogbo wa. Eh, sometimes wọ́n máa sọ pé ìṣọdẹ àìṣàgbẹ̀ ló mọ́dẹ lu akisọ sọdẹ àìsàn gbẹ lọ́wọ́ akisọ. jẹgẹ ni sọkọ kókò tó jẹ kí mi sọ̀rọ̀ tí mo dúkọ tó yẹ. àbọ̀ ń rìkọ́dù ẹni. sọdẹ àìsàn gbẹ ló mọdẹ lo akisọ aṣọ gbogbo ọjẹ pápátá tẹ rí pápátá agbẹnibọ ọba yẹ pé bójú pátápátá agbẹnibọ yàrá farmers tí wọn ò ṣe oníbàárà tabalágbé tàbí ẹni tó ń tọrọ tọrọ kọ́bọ̀ lọ́wọ́ siniwa èèyàn bá kọ ọ sí àkókò tó mẹ́wàá tó bú tọgbọn ọwọ àfà ẹ ọgbogbo ọgbà pátá ọ̀pọ̀lọpọ̀ ní wọn láńdọọdù ni wọn ẹjọ́ rẹ̀ ti kọ ọba pèsè àmì pèsè rere náà rere bẹ́ẹ̀ náà àyíká gbogbo àmì so kò sí ọdẹ akúṣẹ mọ́ as the first chairman of Odera local government àmọ́ lẹ́bù tí àárín ìrìn àjò láti gbé ọdẹ sí ó kàn ń dùn wá púpọ̀ kékeré ká mọ́ra àti ìdíbà kan so ó dà pọ̀ wípé bí ìjọba wa wọ́n ń ṣe sí ọdẹ tájẹ́ yúsàndọ̀ lọ ìjọba máa ń lò yìí máa ń lò wá gan sáwọn ibì kan tó bá hard torí tó bá dọ̀rọ̀ àbò lẹ́ ń sọ yìí. ọ̀rọ̀ àbò ni mo sọ̀rọ̀ pa ẹ̀. mo lọ sí ibi ọ̀rọ̀ àbò. mo fẹ́ kẹ́ ẹ sọ kó clear àtúndì àwọn èkó. lórí ọ̀rọ̀ àbò. ok. pé ìjọba máa yí sùn a máa dọ̀pọ̀ a. nígbà tí wàhálà bá ṣẹlẹ̀ ní. ẹ lọ́n pè wá. angan sílẹ̀ ló wà angan rúra fílẹ̀. torí pé àbò ẹjọ ẹ wá lógún ju ẹ̀rọ ọ̀gbẹ́ yìí lọ. ẹ jọ ẹ màá fẹ́ kẹ́ ẹ ṣàlàyé bí ìjọba ṣe ń lò yín fún kínní nígbà táwọn nǹkan wo bá ṣẹlẹ̀ fún àpẹẹrẹ. wípé nígbà tó bá dáa kidnapper ó jíyàn gbé. àwọn fúlàní darandaran. darandaran tán jíyàn gbé. a ó pe ọtọ́ jí gbé inú gbóná gbé wọn wọ̀. àwọn olólè wọnú gbó ọlọ́pàá wọ uniform kò lè wọnú gbẹ. nítorí pé òfin tá a fún wọn ni pé wọn ojú títì náà máa máa ṣiṣẹ́ fún. ẹni tó dẹ̀ jẹ́ ọ̀gbẹ́ inú gbẹ̀ ló máa gbé wọn wọ̀. nítorí pé àwa ti wà nínú ìrìnàjò wọn tó ti súnmọ́ wa a wò pé àwọn ọdẹ ló lè wá. ọlọ́pàá dúró sójú títì ala máa wọ inú wọnú wọnú wọnú wọnú lọ́nà àìpẹ́ yìí kò tí ju bí oṣù bíi mẹ́ta lọ láti ní incident kan tó ṣẹlẹ̀ sí ìkan nínú àwọn ọmọdé wa wàá láti rọ́jú àrí compensation lọ́wọ́ ìjọba àrí kankan tá máa fún ọmọ ẹni. lórí ẹni tó kú lórí ẹni tí tó pa nínú ìrìn àjò yẹn. mo wá síbí ìbàyìngbà yẹn láti wá kó ìròyìn jọ lórí ẹ. ẹgbẹ́ mi sì àrí compensation kan lọ́wọ́ ìjọba wọ́n kàn pé bóyá àwa ò jẹ ọ̀kan gbà wọ́n bẹ̀tẹ̀ àwọn náà ọgbọ́n àmọ́ kọ́tà lè sí. ó ṣògùn ó ṣògùn ó ṣògùn rè bẹ̀tí ìgbàgbọ́ wa ni tá a ní lọ́kàn ní wípé àbò wípé tíwájú ọba ṣe lọ ẹ̀yà ti padà sí kórúkárùkù wàhálà dìfẹ́ǹdì abúlé ẹ̀ ibùgbé ẹ̀ tíjọba bàyẹ̀ jà fún tábà ṣiṣẹ́ fún ìjọba tíjọba ò bá lè ṣe kọ̀ọ̀kan fún wa káwò yìí pé àwa náà kàlà dàbílẹ̀ wa mú. ọ̀dà irú àwọn nǹkan wo gan lè wá fẹ́ láti ẹ máa gbọ́ there are most of eh, many things that for example ìgbà tó ń sọ̀rọ̀ Sunday Sparta lógèrè. ta ni Sunday Sparta. Sparta lógèrè ọkọ̀ tó ń pa ń pa kúpa ń bẹ̀ ó tún pè yàn bíi like ibi thirteen or fourteen fifteen ẹni tó ń jẹ́ Sunday yẹn ó ti pa èèyàn bíi mẹ́ẹ̀ẹ́dógún. bẹ́ẹ̀ni sọlẹ ẹjẹ ká dúró bẹ́ẹ̀ lórí mẹ́ẹ̀ẹ́dógún ẹ instrata ló wèrè so wọn ìfà ti wà pé ẹ̀yin ọdẹ ọlọ́pàá ti gbìyànjú ó ti ṣe ṣe ṣe nkọkọ ayìnbó ọlọ́pàá yìnbọn yìnbọn yìnbọn yìnbọn ìbọn òfin mu wọn gbìyànjú gbàdúrà gbàdúrà ó ṣògùn ikú ẹ̀rọ ó ṣògùn ikú ẹ̀rọ ó ṣògùn rè wọn wò lọ́kàn wípé kí la fẹ́ ṣe our former commissioner tó retire pé ìfàtí wa pé yóò lè ohun tó lè ṣe ni pé àwa yìí ní ọ̀wọ́n lè pè tó yẹ pé ọ̀dẹ̀ ọ̀dẹ̀ dá lóka báwo la ṣe fẹ́ mú ẹni tó ń kọ́ àwọn nípa alógbèrè adẹ̀rìn yẹn bíi làkì ó gbà mí two days bẹ̀tì njọ́ kejì alọ́jọ́ kìíní àwòrán nìyẹn mú wọ́n jọ́ kejì ọlọ́ba musfata ẹ̀ mú un láàyè láàyè torí kọmíṣánná sọ fún wa pé ààyè àtẹ̀wọ̀ tàbókù ká gbé wá. ṣé fúlàní ni haúsá ni yorùbá ló ń tàn ní yorùbá tún ni yorùbá ni bẹ̀tì ọlọ́run bá wa ṣe torí ẹni tó fẹ́ la bá èèyàn tó ń pààyàn bíi tó ń pèèyàn bíi mẹ́tàlá mẹ́ẹ̀ẹ́dógún a ò lè mú lóye ṣùgbọ́n ìgbójúlé ni pé nítorí pé ọlọ́pàá ti yìnbọn bíi twenty kìnnìkan ọ̀tà two fifty ọ̀tà three hundred owó olófún olóore ọ̀fẹ́ láti ròyìn pé ẹja pa àwọn ọdẹ aná ọdẹ débẹ̀ àwọn pé ọdẹ ọdẹ ọdẹ yàtọ̀ fẹ́ dẹ̀ orúkọ kan ṣe ló ẹ fígbọ kan ṣe náà gbogbo ara mọ̀ pé ó di ọdí ẹ àmì orí ẹ ló yàtọ̀ ọdí ẹ àmì orí ẹ ìkan ọdẹ ìkan ọdẹ ṣùgbọ́n tó gbé ọjẹ́ làwa àpàdà wà lẹ́jọ́ kejì lọ́jọ́ ẹ̀ àwa lọ níjọ́ kejì lọ́jọ́ kejì àwọn pàtàkì kò ṣe é mú pé ká mú lórí ẹ̀ báyìí a mú pẹ̀lú ìrìn àjò tí ọlọ́run fún wa pẹ̀lú láìsọ̀dẹ̀ ìnàlá tó ń wò yìí pé tọ́jẹ́ bá ṣùtì òun kò ní bẹ̀tà dúpẹ́ lọ́wọ́ náà pẹ̀lú ọ̀nà àwọn bàbá bàbá pẹ̀lú olú ọ bàbá ṣe bàbá olùkọ̀tún tó sọ̀rọ̀ ẹ́ ẹgẹ ti sìn so now lórí bí ó ṣe jẹ́ nìyẹn ṣùgbọ́n àwọn wípé ìjọba ò ràn wá lọ́wọ́ dáadáa tó ẹgẹ ti sìn so so ẹ̀rọ kan máa jẹ náà. ẹ̀rọ máa kọ́ ẹ̀rọ wọn lọ. bóyá máa kẹ́rù yẹn máa sílẹ̀. ok mi ní sùúrù àmàlẹ́ ẹ̀ so nípa díẹ̀ ni pé à ń fẹ́ ìrànwọ́ lọ́wọ́ ìjọba láti ní ààbò tó gbórí orílẹ̀-èdè yìí a tọ́ra ajé ní sábà yìí pé ọlọ́pàá ọlọ́pàá ò lè ṣe kọ́kọ́ lójú títí lọ́lọ́pàá wa. ẹgbẹ́rẹ́ mi láti so àwa ọdẹ yìí a nídìí assistant kó ràn wá lọ́wọ́ ẹ wá wò nísìnyí a packet of cartridge wọ́n tàbí thirty five thousand naira bí a roughly for ẹ mọ̀ ó ní twelve thousand naira so now àwa ní bárẹ̀tì lọ́wọ́ a gba license a ní gbogbo ẹ lọ́wọ́ tí ẹ bá ra mọ́tò tí o sí tí o tó lówó lọ́pàpà tí o tẹ̀sí ilé epo tó fẹ́ rèpo a lè sọ pé a ní ìdí ààbò ṣùgbọ́n nítorí pé bóyá gọ́ọ̀mẹ̀ntì mọ̀ pé bóyá tọ̀dẹ́ bá ti dúró ní àwọn àyè kan o àwọn kankan ò ní í ṣe é ṣe o bóyá ìyẹn ó dí wa ní ọwọ́ pẹ̀tẹ́ wọ́n bẹ̀ wá gẹ́gẹ́ bí ó yẹ pé ọ̀hún ní iléeṣẹ́ rẹ̀ wà iná lọ́ọ́ máa wà lọ there are many times tó yẹ pé ẹ tó jẹ́ ṣàmàmì Festus Ogbudairo bá lọ sí orí lọ sèṣì ó lọ sẹfẹ ó lọ lọ kọkàn kò síbẹ̀ mi so a fẹ́ kí gbogbo àkájọ pé kí la lè ṣe báwo lọ ọdẹ gangan tá a bá fẹ́ ààbò tó solid lórílẹ̀‐èdè yìí ó yẹ ká wòye pé local hunters wọ́n wà important ọ̀pọ̀lọpọ̀ ọmọ èèyàn mi tó wà lórí dúró ìlàwọ̀ yìí pé tá a bá tẹ̀ bọ́ sí lákàyọ̀ sìmàlẹ̀ mọ́ àfi tó wà dáadé torí lẹ́bù wa rí pé gbàkínì gẹ́gẹ́ bí àṣà olùkọ́dún gbàkínì ló má dalẹ̀ tó wà ti dalẹ̀ àwa mọ̀ wípé ìníyàn ò lè wọ̀ àti ẹ̀rẹ́ so láti wọ́n rí i pé kí ààbò gbọ́dọ̀ tó. gbogbo wàhálà yìí mú kí ọ̀pọ̀ ọmọ Yorùbá máa pè fún òmìnira yorùbá pé tí yorùbá bá tiẹ̀ dá dúró pé yóò nítumọ̀ kí lẹ́yìn ọdẹ náà rí sórí lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. àwọn òyìn pé ó máa nítumọ̀ ó máa nítumọ̀ ó lè. kí ni dé náà ah. ẹ bá lè má sọ̀rọ̀. àwọn òbí ó lè máa nítumọ̀ ó lè le díẹ̀ láti gbòmìnira orílẹ̀-èdè lọ́wọ́ àwọn òyìnbó náà kò rọrùn o ṣùgbọ́n gbà tó gbòmìnira ó ń le díẹ̀ díẹ̀ díẹ̀ gbà tó gbòmìnira tán ó tún le díẹ̀ ngbà tó yẹ ó dẹ̀ probably tábà wò pé Yorùbá nation lè dá dúró tó sì fọ́ tó burú bẹ́ẹ̀ ó máa wá dìde ẹ̀ tó bá lẹ́ àmà máa ṣe tó náà máa tàṣe rí ara wa báwo pé ìwọ tó ní sùn pé sùn wa jẹ́ kí n sọ fún ẹ̀ kéèrà sùn tó lè díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ gbogbo nǹkan yẹn àná lójú àwa wo owó ìṣù àwa wo ìṣù tàbí wo ìpè wọn àti àti wọn adásájú tàbí ìtẹ tí gbogbo nǹkan máa fi ìlà tó níta ṣùgbọ́n à ń bẹ̀bẹ̀ à ń bẹ̀bẹ̀ gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí ẹ̀yin tẹ̀lé iléeṣẹ́ lódò torí ẹ̀yin náà ni ni advertisement advertisement àbí yorùbá news tẹ́lẹ̀ jẹ́ ó yẹ wọn pé ọdẹ ọdẹ ló dé ń jẹ́ mo wáyé pé ó gbà wá láàyè nínú orílẹ̀-èdè láti wòye pé ẹni bá bẹ́ẹ̀ jẹ gómìnà kó jẹ́ kó dẹ̀ wá búra fún un. àníra àjẹmọ́ àníra àjẹmọ́ wọ́n tó jẹ president jẹ́ kí ó dẹ̀ wá búra fún ẹ. àníra àjẹmọ́ ṣùgbọ́n nítorí pé nígbà ní bíbélì àṣekìtì kọ̀ọ̀kan tá à tọ́ra wa jẹ torí àwa bá ẹ wà tí ọdẹ bá búra tí ọdẹ bá búra ọdẹ ọdẹ kọjá ẹ tọ́dọ́ mọ̀ pé ó búra tó bá ti kọjá ẹ kò láti ṣe ẹni ṣùgbọ́n ọlọ́run á ṣàwọn àpẹẹrẹ gbogbo wa ọlọ́run fún wa sí if there's any question you can ask me ẹ kò sí ìbéèrè tààrà mọ́ torí ẹ ti mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀tá fẹ́ pàápàá lórí ọ̀rọ̀ ààbò. ó já lógún o ó já lógún o a dẹ̀ ní supporting látọ̀ gọ́ọ̀mẹ̀ntì rà tọ́ni. bẹ́ẹ̀ ni president tó ń yọra lẹ́fà gómìnà tó ń gbẹ́ra lẹ́fà jẹ́wọ̀n tó ń gbẹ́ra lẹ́fà ẹ má lọ kọjá kọjá kọjá kúrà fún wọn ẹ má yìí pé wọn gbé báyìí lórúkọ jẹ́ ìdúrádá ìjọba lè má kúrà fún wọn. so lọ́ọ̀rì àti pé kí ẹ bá ṣiṣẹ́ lórí ẹ̀ ṣé pé àmàwò pé ọ̀dẹ̀sán àpọ́tà ti fẹ́ sí security level in the nation bẹ́ẹ̀ pé a máa wọ pé pé gbọ́dọ̀ ní ọlọ́wọ́ wa kàwé àdìgbà tó ta. tó bàbá àníkà iná lọ fi ṣe. ọ̀ṣùgbà fi kẹ́hìn káàkù ní ọdún kàlàfi lè ṣe gbogbo. o. ọ̀dẹ̀ o ẹ̀là ṣe lọ́kọ̀. ẹ̀là ìyẹn bá sọ ẹ kọ́ra ẹ fún àbọ̀ ẹ̀jọ̀. ó ń kú kẹ́ẹ̀tì wa. Ah, no. Yorùbá Gidi TV. ọ̀dẹ tọ́dẹ dé bẹ́ẹ̀rẹ̀ bá fojú dọ̀dẹ yóò forí gbọ́ta. ẹja ẹja ẹja tẹ fún ọgá yìí. kọ́mọ́lá dúró kẹ́rù bá dúró àá kú. alábẹ́ àwọn ọmọdé. alábẹ́ àjọ fídíò wa alábẹ́ àjọ dé gangan ogùnjẹlẹ yìí lọ a máa ń tọ́jú àwọn mẹdísìn tá à ń lò nínú ìgbẹ́ bíi bíi paracetamol egun rẹ wo. gombe. <laughs> so àwọn ọdẹ náà ti lo paracetamol sìn. a ní paracetamol mo ti lo méjì ní mo ń bọ̀ yìí èyí tó dẹ̀ kù mo ti fi síbẹ̀ bóyá ó tún lè ara lè máa hmm. máa tó lè. fẹ́ńsìkì panadol. gbàgbà ọwọ́ yìí yẹ kí n ọwọ́ rẹ̀ gbà. ọjọ́ ń bọ̀wọ́. ọwọ́ ògùn rẹ̀. ṣé èèbò ni wọ́n bọ̀wọ́ bàbá. wà á nà sí mi ní ọwọ́ ọwọ́ ògùn owó awo ọ̀làǹdọ̀ ọ̀gbẹ̀rì lèmi wá eh, ọ̀gbẹ̀rì. ó kì í ṣe ọ̀gbẹ̀rì gbèrè kí nìdí kí nìdí ìfẹ́ Yorùbá. tó o bá sí ìdílé ọdẹ ọ̀tọ̀ nìyẹn tó o bá mọ̀ nípa ọdẹ ọ̀tọ̀ nìyẹn. nígbà tẹ sọ pé bíi paracetamol. ẹ for body pain body pain. àwọn àgbo tí. a ò nílò àgbo àgbo náà àgbo náà bí wá sí àṣà òyìnbó la kọ́ tàbí ń lo torí kọ́ ayé ti lajú ọ̀gbẹ́ báyé bá ti ń yí ká mọ̀ bá wọn yí ọ̀pọ̀ àpà láti sùn fáìnà. ìbéèrè ẹ̀mí ra wà. <laughs> ok. Mm à ń bèrè nǹkan kan lẹ́ẹ̀kan kó tó di pé wọ́n tan kámẹ́rà nípa pé tá a bá ti rí bá a ṣe ń lọ sí oko ọdẹ nísìnyí pé a lè rí erin o inú tàwa ń dùn pé àwo pa erin ẹ wá ń sọ wípé tá a bá máa pa erin ó ní àwọn nǹkan téèyàn gbọ́dọ̀ mọ̀ nípa erin pípa. kí ni gan náà. àwọn erin hmm, very simple láti pa right ó dẹ̀ hard láti pa tí o bá ti jẹ́ kínú ẹ clean you can pa erin. ọwọ́ ẹ gbọ́dọ̀ mọ́. even bó bá wà nùgbẹ́ tá à ń lọ yìí. ok gbogbo inú àwa ọdẹ tó wà níbí ló ti máa mọ̀. Hmm. tí wọ́n bá clean ó lè jẹ́ pé shoot kan ló máa gbà tó máa fi kú. Hmm. ṣùgbọ́n tí wọ́n bá clean ajá wa ò ní le. Hmm. àwa agan tá a bá yìnbọn fún kò ní pa á lọ guagua. ṣé bá lè pe ẹni ni. ayé pé ẹran n tẹ́ sọ ni pé ẹran abàmì lẹ́ran ẹran. ẹran abàmì kọ́ is not about me. ok. bó ṣe wà yìí ó ní ẹ̀bùn tiẹ̀ náà. bẹ́ẹ̀ni. òun ní tiẹ̀ hmm. alàgbà tó ń kámẹ́rà yìí náà ní tiẹ̀. our talent is is not equal. talent tí erin ní ó yàtọ̀ sí Stephen right. bẹ́ẹ̀ni. tí ẹ̀fọ̀n ó yàtọ̀ sí ìgalà tí ìgalà ó yàtọ̀ sí ẹtu bó ṣe wà náà wà ẹ̀yàn nìyẹn. you said that you came from uh, eh, Osun State. bẹ́ẹ̀ni Abi. bẹ́ẹ̀ni mo sọ fún ẹ lẹ́ẹ̀kan mo ní tó bá wádìí dáadáa dípè nínú fámìlì ẹ wẹ́yìn ẹ̀ yorùbá mà dábí ọdẹ wà nínú yín náà ẹ̀yìn náà kàn nígbà tí a wà ń bẹ̀rẹ̀ ọdẹ o ò gbọ́dọ̀ ṣe báyìí kó lọ sọdẹ this is rough bó ṣe wà this is dead. bó ṣe wà this is prison bó ṣe wà this is hospital ṣé bẹ́ẹ̀ ìṣọwọ́ yẹn. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ìyẹn túmọ̀ sí wípé i will clean for you inú kò mọ́ síra wọn. inú gbọ́dọ̀ kónú. inú gbọ́dọ̀ kónú o gbọ́dọ̀ lọ́sọ̀dẹ kó fi kejì ẹ̀ sínú it's not. wọ́n máa jà. yàtọ̀ sí jà ẹ wò kíní tá a gbé dání. ìyàwó ẹ ti jà láti bí ọ̀sẹ̀ kan sí kò wà tọ́nú ẹnìkan ẹ wá ní o gbé bọ̀bá ìpẹ́jọ́ ń lọ sọ́dẹ wọ́n kàn lọ da àwọn aláwọ̀ ni wọ́n lè parí. ọgbọ́n ní tó ti gbọ́. wọ́n ní tí ògùn bá wá fẹ́ràn wọn dáadáa ọ̀tá eh, eh, yẹn kò ní wáko. kí ni túmọ̀ pé ọ̀tá wáko. tó bá ba èèyàn náà ń pè bẹ́ẹ̀ hmm, hmm. tàbó bàjá abubajá ṣó ń get music ṣùgbọ́n tó bá fẹ́ràn dáadáa wọ́n á lé ẹran ẹran ẹran wọn ṣé kí ni ọlọ́pàá it is means that wọ́n á máa ṣe lásán wọ́n á pàṣẹ ìrìn àjò ìrìn àjò yẹn kò tí clean ìyẹn ló ń sọ pé tí ò bá rẹ́lé a kì í lọ dẹ igbó erin erin erin sọ pé tẹ́ ò bá rẹ́ ẹ má wà ó. bá ò bá rẹ́lé a kì í dagbó erin ẹ pa mí bàbá kẹ́ẹ̀pẹ́ o. ó ga o wọn pe oríṣiríṣi ìrírí lẹ́yìn ilé ìjẹ́ ọ̀dẹ́ ẹ máa ní nínú gbó. ó fẹ́ gba nọ́mbà mi lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ni. let me give you kó má dàbẹ́ nígbà bàbá yìí kì í ṣe bàbá tó dáa o. ẹ <laughs> ẹ eh, because a máa ń gbọ́ pé àwọn ẹranko kan wà tán jẹ́ ẹran abàmì nínú igbó pé àwọn ẹranko kan wà tó ń jẹ pé ẹran abàmì ni wọn àwọn ẹran wo lè ran abàmì bóyá àwọn ẹran kan wà tó ń pè bóyá àwọn ẹran abàmì yẹn bóyá èèyàn gbọ́dọ̀ pa ni o bóyá oníbẹ̀yàn ṣe. bóyá oníbẹ̀yàn ṣe gbọ́dọ̀ pa o bóyá tí èèyàn bá pa tán bóyá láwọn nǹkan tí èèyàn gbọ́dọ̀ ṣe o àtàwọn nǹkan tó bá dúró tó bá tó rọ̀ mọ́. tí ẹran ṣe wà tí ojú ò tí là òun ni àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn orú ẹran bẹ́ẹ̀ wà wọ́n dẹ̀ ṣe wà náà for example ẹ wo dáàdì wa pa ẹran kan ní ọdún kan wọ́n ń pè ní òjòlá. báwo ló ṣe máa ń rí nígbà tí dáàdi máa pa dáàdi mi ò fìbọn pa wọ́n ṣe àlàyé bọ́n ṣe pa fún mi ọ̀bẹ tí wọ́n fi pa lọ́jọ́ yẹn ó wà nínú ilé mi dìísí ìmú yín sọ fún yín ó rí wọn lọ́dẹ nígbà hmm? tó rí wọn lọ́dẹ ó ń tọ̀ wọ́n bọ̀ àwọn dẹ̀ ti fẹ̀yìn ti igi báyìí igi tó lágbára o ìgbà tó ń bọ̀ ó fẹ́ try láti bá wọn jà kó gbé wọn mì ó máa gbé wọn mì ni you know what dáàdi mi dẹ̀ wá try láti na ẹsẹ̀ òsì sí báyìí ẹsẹ̀ òsì ni o tó bá jẹ́sẹ̀ òsì ọ̀tún náà nà sí apá wọn ẹsẹ̀ òsì náà nà sí ìgbà tó mú ẹsẹ̀ yẹn débì yìí wọ́n dẹ̀ fa ọbẹ̀ yàrá ẹ̀ yọ wọ́n dẹ̀ ń rẹ̀ láti ibi bíi ọ̀n rẹ̀ ọ̀n mú ọ̀n rẹ̀ ibi tó ń rẹ̀ yẹn ń jábọ́ ọ̀n rẹ̀ ìgbà tó ń rẹ̀ dé làjì ó sọwọ́ lẹ̀ hmm. Hmm. Hmm. tó bá jẹ́ ọdẹ ògbèrè get like you call yourself last time ẹsẹ̀ ọ̀tún tàbí kó kàn dìde dúró ló máa ló máa ló máa ṣe. ẹ kọ́ nìyẹn o. tí òjòlá bá ń bọ̀ báyìí o ò ní láti gba right rárá right o ò gbọ́dọ̀ gbàbẹ̀. left ni. you have to keep left always títí ẹ̀mí rẹ̀ bá fi bọ́ sí ẹ lọ́wọ́ even tó bá ń lọ sáré lọ you have to take left. Hmm. òsì ló máa yà sí i. òsì ni because òun pẹ̀lú òsìn wọn ò jọrẹ́ rárá simply because òsín ní ikú òjòlá wà ṣùgbọ́n tó bá jí right ẹni yẹn á pa o àpà. ejúwe ejò tó ń pè ní òjòlá tí ò yá èèyàn. Ah, ó ṣe dẹ òjòlá ọ̀pọ̀. o ló ṣe máa ń rí. tó bá kákò báyìí ó máa ń ga tó eléyìí ó máa ń ga tó bíi sílẹ̀. sílẹ̀ tó lè ga jù yẹn lọ lóru nìyẹn o ní kíká. òun ń jà ní dúró ìdúró kọ is fighting with work. ṣebí èrè ló ń jẹ́ orí. Eh. ok èrè náà ló ń jẹ́ orí. orúkọ orí wo ni màá ní. Eh? báwo lórí ẹ̀ ṣe máa rí. àwọn kan sọ pé orí èèyàn bí orí èèyàn. Eh, kò ní wo ń ṣe ni orí ẹ̀ ó wá ó fẹ́ símílà orí èèyàn ṣẹ́gẹ̀t mísìn orí ẹ̀ ṣẹ́gẹ̀t mísìn ṣe ló ń dán kólá kólá àwọ̀ à o ṣùgbọ́n ẹ ò lè rí ẹ̀ǹtì ń bẹ́. àpáta ni orí ẹ̀. àpáta ni orí ẹ̀. bí wọ́n bá yin ìbọn sórí ẹ kò ní ràn hmm? kò ní ràn ó ń lọ straight ni. ọdẹ tó bá yìnbọn fún lórí gan tó bá pa orí ló máa fọ ọdẹ yẹn pa. Eh? orí á tún fọ ọdẹ yẹn lórí. àfi tí ó bá ti happen wípé ìbọn tó yìn fún yẹn ó ti di ṣáájú ìbọn yẹn. ok àjò àjò ẹ wà. ó ti rẹ ló ti ṣe. Hmm. <laughs> ẹ ó ti gẹ ẹ. Hmm, yes now àwọn bàbá wà náà tó yẹ pé tí wọ́n bá try láti fẹ́ yìnbọn fún ẹran nígbà àtijọ́ ó wà ní síi náà mo fẹ́ béèrè tó bá ṣe nbọ̀ tó bá ṣe nǹkan kan sínú ìbọn yẹn tí ìbọn yẹn bá wà ní téèyàn bá wà níwájú ẹ̀ ìbọn yẹn ò ní rò ò ní rò. torí pé èèyàn ló wà ńbẹ̀ èèyàn ló wà ńbẹ̀ ẹran sì ni wọn nọtòrí ẹ ṣe ṣe ìyẹn mà dá o ìyẹn dà. ó wà ẹ ṣe rí ah, ó ṣe díẹ̀ ọkùnrin ọkùnrin ó sọ ni fa ṣùgbà. wọ́n rí fa ṣùgbà torí ìrì tí àwọn bàbá máa ń pa òwe kan ó ní eh, eh, ohun tí àwọn àgbà fi ń gbẹ̀kọ́ abẹ́ ìwé ìwé ló wà ìtumọ̀ òwe yẹn nìyẹn sọ̀rọ̀ mi yé yín now kí mo fẹ́ fara ni pé ó wà ní àwọn ọmọ ọ̀dọ́ yìí sì tó ń lọ ṣe nígbà yẹn tó ń lọ ṣe nígbà yẹn wọ́n fi ń jalè òun ló jẹ́ kí gbogbo àwọn egbògi yẹn tó wà ní PA you know what is called PA. ẹ sọ fún wa. PA ẹ sọ. pending action. Okay. mo ní ìbéèrè kan o. ìbéèrè náà ni pé wọ́n sọ pé wọ́n ní àwọn ẹranko wá kọ́ wà nínú igbó tí èèyàn gbọ́dọ̀ gbówó ìlú láàyè. tí èèyàn gbọ́dọ̀ gbówó ìlú láàyè bíi bíi ẹtu wọn ní tí wọn gbé tí wọn yé lò láyé pé ìlú yẹn máa tu. rárá rárá this wrong information wrong totally wrong kì í àwọn ẹran tí kò ṣeé gbé wá búlé àwọn ẹran alàgbà àwọn ẹran tí wọn kì í gbé wá búlé láti bí lọ dẹ́kọ̀ lọ dé Èkìtì kò sí àwọn ẹran yẹn mọ́ bí ẹ wo àmọ̀tẹ́kùn àwọn dáàdì wa ẹ wo àmọ̀tẹ́kùn yẹn mm. àmọ̀tẹ́kùn mm. tí wọ́n bá pa gbọ́dọ̀ pieces ọ̀ gbọ́dọ̀ pieces ẹ̀ lábúlé tọ́ bá ti pa nínú igbó lọ́hùn mm. ibẹ̀ náà ti máa ṣe ètùtù ẹ̀ even kó tó sún kó tó di pọ́n bẹ̀rẹ̀ sí fàyà wọ́n á ṣe ètùtù ẹ̀ ní àwọn areas kan ibi tí wọ́n fẹ́ ṣètùtù ẹ̀ yẹn mi ní sọ yẹn fún yín ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹni nígbà tí bàbá yín fẹ́ pa ẹran gbọ́dọ̀ gbìwò abúlé ó tún wà ó kéré bí àgbọ̀nrín. ẹ àgbọ̀nrín náà ni ojágbọ̀nrín kẹtẹ ojágbọ̀nrín kẹtẹ ìdíyan ò dẹ̀ ṣe gbọ́dọ̀ gbé wá abúlé wá ṣe ọ gbọ́dọ̀ oní ìṣàṣù náà gbọ́dọ̀ fi ṣe ìṣàṣù náà bá ti fi ṣe lárí ọ gbọ́dọ̀ fi ṣe lẹ́nu kò ṣe ń gbé wá blé kó bá ti di wípé wọn bá tẹmírẹ rẹ mọ wípé kìnní alára kìnní tuntun yá máa fi ṣe ikú hàn ara mọ bẹ́ẹ̀ torí bó bá mú dábìlẹ kó fi òun kó fi òun kó fi òun à ń là fi ìṣàṣù náà fi ṣe lá wọn á fi ṣe ẹ̀rọ mú tọ̀ tó bá wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pé wọ́n dẹ̀ ìyá wọn ṣe bẹ́ẹ̀ hmm. àwọn ewu wo ló wà ń bẹ̀. àwọn tó bá jẹ máa fún. àwọn ìbá o sára ni sára ọ̀run làlà sára tó bá jẹ máa fún. ìyẹn ẹjọ́ pé kì í ṣe lá ní ìlà ni wọ́n fi ṣe ẹran yẹn àbí bó bá yí pé ló tó ọdún mẹ́wàá tó ti fi ṣe ilá gbogbo àwọn tó bá jẹ́ tó bá jẹ́ kódà kódà tó mẹ́wàá ju ọdún mẹ́wàá lọ tó ti pọ̀ yẹn sí la tó ti pọ̀ tó ti fi jẹ́ fifty years àní akú kí ti fi ṣe bẹ̀ bọ̀ ti pẹ́. ẹ wo owó orí ẹ̀ ṣo yẹn tó ń sọ pé àgbọ̀nrín ìgalà kẹ̀tẹ̀ ìwo ẹ̀ wọn ò gbọ́dọ̀ mú sínú ilé iwú àgbọ̀nrín iwú àgbọ̀nrín kẹ̀tẹ̀ yẹn tó bá mu sínú ilé táwọn ọmọdé bá ń ṣe pé rí ọjà. àṣẹ ń bẹ ń bẹ hmm. ṣe àgbọ̀nrín àti gala ìkankan náà ní méjèèjì àgbọ̀nrín so ìdí kẹ̀tẹ̀ kẹ̀tẹ̀ yẹn yẹn túmọ̀ sí wípé ó sì kéré ó kórè kẹ̀tẹ̀ òwúrọ̀ kẹ̀tẹ̀ ẹni tí yẹn kẹ̀tẹ̀ náà ó lè yọ kẹ̀tẹ̀ wa. báwo ni wo ẹ ṣe máa ń rí tó. ìkànṣó ní ewu bíi túrúkù ìkànṣó ni. oníwo méjì ẹ̀ wọ́n yọ àárín ló máa wà èṣù wo ni èṣù wo. ṣé kìí ṣòro náà lọ́ọ́ máa ń tẹ ifá sí lára tó bá dàgbà. ó gbàgbọ́ ìlú ní ìlú àgbọ̀rọ̀ ìgbà ìgbà ìlú ní falára. ìgalà nọ́mà ìgalà ìkòlè ìlú ní èyí ògbà kẹtí kẹtẹ yẹn òkè lé ìjọgbe ń tiẹ. ó ní ó máa ní tiẹ̀ náà tó jẹ́ tiẹ̀ máa dúdú òun náà máa ní. ó dàbí àgbọ̀nrín àti ìgalà àwọn ẹranko tó máa dàbí ewúrẹ́. ewúrẹ́ lọ ó kàn máa ń tóbi tó wúrẹ́ lọ ni. jẹ́ ká wé gúdà ẹ máa ń ra gúdà ká wé ògùfẹ́ tó tó tó ògùfẹ́ ògùfẹ́ tó tó ògùfẹ́ tó ṣe just like that. bí àwọn ògùfẹ́ mọ́lá. ọ̀dẹ́ àbájá pé àwọn ìgbàlá kan tó pẹ́ẹ́lí ah. ah, ah. kan ṣe olùdágbé kò lẹ̀. ṣé o mọ̀ pé yé lára àgàlà dàbí ara ògùfẹ́ torí ẹ̀ mo ṣe sọ pé ògùfẹ́ fún mi ta ó ta. bí ọ̀dọ́ apá gàlà kan ṣe ó lọ́ba kò kí n bẹ́ẹ̀ ta kò tó gàlà kan ṣe ó kò ṣe kó bí ògùn fèrè tó ń gala wà. àwọn ń gbọ́ pé gbére máa ń wà nù. ó wà ẹ̀ ń ṣe kó máa ń wà ibẹ̀ nílé wọn. ó jáwọ́ nínú òkúta nínú gbó. ẹ máa rókúta kan lókè. àwọn àsìkò wọn máa ń jáde. wọn máa rókúta ńlá kan lókè bẹ́ẹ̀. àgbègbè ìgbà náà ni. ẹ àkókò tó ń jáde ojú ti mọ́ débi wípé a ti fi ọ̀làjú a ti fi lé wọn jìnnà ìdí rèé oorun fi mọ́tò wọn ò fẹ́ ẹ wo màálù tó ń dì ẹ wo màálù yẹn ìwìn ìgbẹ́ màálù tọ́ bá sì wọ́n bá wà nírú abúlé tó wà ń bẹ̀ tọ́ bá gbóòórùn ìgbẹ́ màálù yẹn wọ́n á kò mbẹ́ ni hmm. wọn ò fẹ́ ìyẹn ìwìn ìwìn àti ìwìn àtọ̀rọ̀ àti gbére wọn ò fẹ́ ìgbẹ́ màálù ẹni sì tó bá ti jẹ́ àbàmì tọ́lẹ́ ti ní abàmì ọ̀rí ẹ̀mí tó dára rárá abàmì kì í ṣe ẹ̀mí ẹlẹ́mí tó dáa. gbogbo oríṣiríṣi òfin náà máa sá fún. ọ̀hún ní fẹ́ torí ẹ̀ náà ṣe ń fojìtì torí òórùn mọ́tò yìí àwọn òyìnbó rí petrol ṣe náà ẹ jẹ́ àlọ́ ẹ̀yìn ẹ̀yìn àlọ́ báyìí fájùgbà afẹ́ máa lọ afẹ́ máa lọ sígbó ọdẹ báyìí ẹ máa bọ́ wa ká lọ. bẹ́ẹ̀ni. tó bá fẹ́ rí mi. ṣe rí bí wọ́n bá ń lọ gbó ọdẹ látijọ́ wọ́n ní ọ̀fẹ́ ègbé ni máa gbé wọn gbà míì ìgbà míì wọ́n sì máa ń fi ẹsẹ̀ rìn ṣùgbọ́n ọ̀làjú tó dé báyìí mọ́tò làwa ń gbé lọ sí igbó ọdẹ o mọ́tò ó là ń gbé lọ igbó ọdẹ baálé Ògúnbánjọ town níbi àwa yìí Ògúnbáyọ̀ baálé Ògúnbáyọ̀ town nínú igbó kìjikìji oríṣiríṣi ẹran ní bẹ́ńbẹ́ a máa ń ṣe ń sọ pé bọ́dì ò bá tọ́ dẹ kò ní wọgbó tẹran bọ́dẹ ò bá tẹ́dẹ kò ní ìwọ́gbó tẹ̀ràn ọdẹ tọ́dẹ dé ṣé gbẹ̀rin ọdẹ àbẹ́ ní gbẹ̀rin ọdẹ. gbẹ̀rin ọdẹ o. <laughs> ó ní bẹ̀rẹ̀ bá fojú dọdẹ yóò forí gbọ̀ta ọdẹ tọ́dẹ dé ọdẹ tọ́dẹ wọ̀lú ẹ̀ máa gbọ́ ẹ̀ máa gbọ́ ẹ tiẹ lóhùn orin <laughs> bí wọn lóhùn orin mo lóhùn ọ̀rọ̀ <laughs> ọdẹ bá ti tọdẹ yóò fojú dẹran ọdẹ tọdẹ dé ọdẹ tọdẹ dé adúpẹ́ so gbogbo bí o bá ti lọ ẹ rí bí wọ́n ti pẹran lóko lónìí mm, ẹ̀yin tẹ́ ẹ fẹ́ràn kẹ́ máa ra ẹran ìgbẹ́ jẹ ẹ wo wàhálà tọ́dẹ ń ṣe. <laughs> torí bọ́dẹ bá rò sẹ́ bó bá rò yà bọ́dẹ bá pẹran kò ní fẹ́ ní nǹkan kan jẹ. bẹ́ẹ̀ o. ọlákúnlẹ̀ ṣe ní wú mí bí kí n sùn jálá díẹ̀ ó yá sùn sùn kàrí ìjálá wú mí mo lè sùn jálá lẹ́ẹ̀kan sí i ọlákúnlẹ̀ mo dé ọmọ bàbá tí ń jẹ fáṣùgbà káyé mò ń fọwọ́ kan wá kan òrìjà ọlọ́tún ń bẹ lẹ́nu rẹ gidi gidi ìtẹ̀rù rẹ jáde ọmọ ògún ni ó mo kì í ṣẹ̀rùn ògún. bẹ́ẹ̀ hmm. ni o. bẹ́ẹ̀ ni. ògúnlẹ́ka yóò ṣùmọ́lẹ̀ ọ̀nà mi nílé fẹ̀yẹ̀wẹ̀ ọ̀nà sọ ń lé fi mọ̀ kí mọ̀ bóra. ìjọ ògún bá délé àmàlà ní ìjẹ́ sùn ògún má ìbàjẹ́ àríjòǹbo ògún má ìbàjẹ́ àríjòǹbo ẹni wá jòǹbo àríjòǹbo. ògún má ìbàjẹ́ àríjòǹbo. ẹni bá wá jòǹbó àrí jòǹbó. ògùn bàbà jẹ́ àrí jòǹbó. ìbọn mílíkì mẹ́fà lẹ́yìn títí roro kò wálẹ̀. Hmm. èmi ọmọ ọlọ́gbẹ̀rin mọ̀ wọ́ máa kọrun gbọ̀gbẹ̀. Mhm. ajáde ògo. wá ń ajá ajá ń ṣe kí ọmọ bẹ́ẹ̀tù báàrùn bá ṣe báyìí yan orí òrò kò da oró ẹ̀tù kò sun ọ̀ láàlà. bá a wá o ọ̀gá mi. ìbọn mi dìkì mẹ́fà lẹ́yìn títí roro títí roro kò wálẹ̀. ń padà bọ̀. ẹlẹ́mọ̀ wulẹ̀ ṣe báyìí mọ́. káwọ́ nù gbógi. mo fẹ́ wọnú àwa ṣèrànwọ́. àmì o. wọ́n wọ́n sẹ́ndí bluetooth sínú orí kámẹ́rà tèbù ni mo lò ní. nínú mọ́sùn yẹn ó yẹ kẹ́ ẹ tú. ṣé wọ́n wá ń sẹ́ndí bluetooth tí wọ́n sí. àwọn mẹ́rin ló wà mẹ́ wọ́n ti lọ fọ̀ ọmọ mi yẹn ti wá mọ́tò sí four years. bá ló sábẹ́ òtún àwọn ọmọ bá gbé mi wá sí. ti lọ fọ mọ́tò ti dé wà fẹ́ dólù ẹ̀yà ọjà lónìí ní irú ayé òní náà ní jòlù ó kàn wá pè mí tí mo jókòó sí pé mọ́tò ti náà sẹ́kù hmm. mọ́tò wo ń bò rán ní. Yorùbá Gidi TV. ọlá tọ́. lọ́run ti dé ẹ wá bá wa yọ̀ ẹ bá wa tó. Ah, oh. iléeṣẹ́ kan àlọ́tọ̀ tó ń ta jíjẹ mímu. tó ń ta jíjẹ mímu. aṣọ wíwọ́ ohun èlò ìtọ́jú ilé. ìtọ́jú ilé. ilẹ̀ fẹ́ ní naija tàbí lamẹ́ríkà. Ah. lọ́lá tọ́ṣ lẹ pé kí á wá jẹ́. lọ́lá tọ́ṣ ni o. <laughs> àwọn márìndín máa níṣẹ́ olúwa kò ṣe tún rárá. ó lè fi ìsbọ̀ lára wọ́n gbé yẹn jáde o. ó yá ẹ̀fọn rere rẹ̀ lẹ́gọ́ọ̀ àní kẹ́kẹ́dẹ́ rẹ̀ fàyè gbọ́ lẹ́gọ́ èèpì hmm. lolongo jí o a kì í bókun ẹyẹ lórí ìtẹ́ kókó kó lára ó máa lé lègo abamisọ agbó gbogbo ń ṣe àwọn àgbà jọ̀hún a máa pa gbogbo kòkòrò ohun ìdọ̀tí ara kú fínfín àgàgà kòkòrò tá a bá kó látara ìbálòpọ̀ àti kòkòrò tó máa ń ṣèdíwọ́ tí kì í jẹ́ kóyún dúró lára obìnrin lègo abamisọ olùdáǹdè ni lọ́wọ́ àìsàn tí a kó látara ìbálòpọ̀ ó dára pípọ̀ fẹ́ni tára bá yún a sì máa mú iṣan ara bọ̀ sípò lego herbal mixture ìjọba fọwọ́ sí lego herbal mixture only peace ventures ló ń ṣe ó wà káàkiri ilé ìta oògùn gbogbo ààyè ń bẹ fún alábàtà jákèjádò nàìjíríà ẹ pè zero seven zero three one zero zero two seven four four lego. yorùbá gidi tv ó yá o. ibì kan bẹ tó o gbọdọ̀ mọ́ wò hmm, wo àwọn ìròyìn wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà nílẹ̀ yorùbá hmm, ibo nípò nǹkan dídúró. yorùbá gidi tv